pé táàrẹ̀ yìí táwọn hospital wa ni kí wọ́n máa gbé lọ́lé wọ́n á gbé lọ sọ́dọ̀ àwọn kan wọ́n làwọn láìlá jama láìlá ìwọ ni jama láìlá jama láìlá jama kúfúrú nù torí láìlá kúfúrú ní jẹ́ bẹ́ẹ̀ abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àìgbọ́lọ́ngbọ́ ní jẹ́ bẹ́ẹ̀ pé kò sọ́ba kan tá a jọ́sìn fún lódodo kò sí rárá yẹn ni pé kò tún sí Allah tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo tó àwọn jama la ilaha làwọn ẹ sì máa ń pé anafiyul mahab laysa tawhidan kálí ẹ̀ka jìnnà ní lílé jìnnà lásán yìí ṣe tawhid hatta tajma'a bayna an-nafi wal ó di ìgbà tó o bá pa lílé jìnnà tó o pápọ̀ mọ́ fífẹsẹ̀ rìn rẹ̀ la ilaha illallah bí ẹ bẹ lu jama kan jama la hawla abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ jama kan wà nítọ̀ gbàtà ẹ̀ ti mú la hawla o àwọn ọmọ kẹ́ni àwọn kẹta <laughs> subhanallah torí di eléyìí tó bá yé wa báyẹn wọn á gbé ọ lọ sódò jama láyé láàkan wọn á kọ kíní kankan lẹ wọn ní káàbà àtàwọn nu àwọn ọ̀daràn wọn á gbé ọ lọ bẹ wọn pọ̀ wọn pọ̀ wọn fi ọsẹ tọ wọn á fún léwu. a ah, a'udhu billah torí ẹ̀ tí wọ́n bá tún lọ kú sírú bẹ́ẹ̀ náà kò yàtọ̀ sí pé ó kú sí ṣọ́ọ̀ṣì kò yàtọ̀ sí pé kú sí àbí káàbà pé méjì ẹnìkan yanu ah, ni a kò sí ìyàtọ̀ ọ̀ya nbọ wa ni ìyàtọ̀ wa wa àbí tí káàbà bá pé mẹ́ta káàbà mélòó la wọn ka káàbò fò yẹn o àwọn alọ sọsipítù bàtà alọ ẹni tá a lọ bá ọsipítù rẹ wà rẹjísítàd nítorí pé nǹkan ṣiṣẹ́ ìṣègùn yẹn ni kò tí ì kọ́ yẹn tó tó fi dá lé iṣẹ́ lẹ̀ ẹ ọmọ tí ń kọ́ kápẹ́ńtà tí wọ́n á rí bọ́gà ṣe ń gbá èso bá rọ àwọn akọ́nà wọ́n bá gbé àpótí ẹ̀ náà kọ́ wọ́n bá kọ́ ọ́ bẹ̀ pé chief carpenter ó tún chief ara ẹ̀ ẹ bá gbélé fún kan gbogbo ilé bá ń jò tani ká bá wí ẹni tó bẹ ẹni tí ọmọ sẹ́nsẹ́ ńlọ́yẹ ká bá wí tó eléyìí náà wọ́n bá kọ́ sókè olóhùn sóògùn gbogbo ti máa ń ṣèyàn ẹ bá sì dọ́dọ̀ rẹ̀ lóòótọ́ ẹrù aláàárẹ̀ wa ọ̀mọ́sẹ́ o bí ṣe ń rọ omi sí ní iṣan bẹ́ẹ̀ ni wọ́n ń ka abẹ́rẹ́ bọ́ǹdì arákùnrin bá bọ̀ lọ́ba kú lọ́ba kú bẹ́ẹ̀ ọ̀ràn àyàn ló jẹ́ ike dókítà yìí yọ garanti ẹ̀ yọ garanti rẹ̀ torí pé wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam pé man tatabbaba wa lam yu'lam minhu tibbun. ولم يعلم منه طب قبل ذلك فهو ضامن gbogbo ẹni tó bá jókòó gbóhùn sí ìtọ́jú àwọn èèyàn tá a sì mọ̀ yín kó ti kọ́sẹ́ yìí yanjú tẹ́lẹ̀ kó tó di kó jókòó kó ń tọ́jú àwọn èèyàn tẹ́nìkan máa fi lè bá bẹ́ẹ̀ kú lọ́wọ́ rẹ̀ yóò dúró fún yóò dàn fún un. náà ti máa ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn hospital wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ń dá ilé ìwòsàn sílẹ̀ ó ṣe é ṣe látàrí àìní farabalẹ̀ látàrí àìní sùúrù wọn àṣẹ sùúrù kọ́sẹ̀ ìyanjú kó tó di pé wọ́n dá ilé iṣẹ́ ìṣègùn sílẹ̀ torí ẹ̀ tẹ́mi kan lọ́ba tọwọ́ rẹ bọ́ bẹ́ẹ̀ ajá ìpè wọ́n lọ́ọ́ dàn fún ó dùn fún àdéhìí túmọ̀ sí pé ẹni tó wá ń ṣiṣẹ́ ìṣègùn yẹn tọ́mọṣẹ́ rẹ̀ dọ́ba tó sì ń ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tẹ́mi kan fi lè bọ́ lọ́wọ́ rẹ̀ látàrí àṣìṣe tó ṣe falaysa daminan kò ní í dúró fún nígbà tó yẹ kó ọmọ sẹ́ni dáadáa tani ẹ ṣàṣìṣe kò sẹ́ni tí ẹ ṣàṣìṣe yàtọ̀ sẹ́ni tí ò ṣe kíni yàtọ̀ sẹ́ni tí ọmọ sẹ́yìn ọ̀rọ̀ yẹn ló dọ́ lórí wa pàápàá jùlọ ní tó bá ti rámi pé kú ń bọ̀ kó tú u bá lọ sọ́dọ̀ ọlọ́ kò síbi ẹ̀ṣẹ̀ rẹ ti ṣe lè pọ̀ tó tọ́lọ̀ ọ̀bọ̀ nígbà tútú bá rẹ̀ ó wá nínú àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ pàànàbí sallallahu alayhi wa sallam sọ pé la tanqati'u at-tawbatu hatta tanqati'a al-hijra wa la tanqati'u al-hijratu hatta tatlu'a ash-shamsu min maghribiha ọlọ́wọ́ bò ní tilẹ̀kùn gbígba ìrònú pé wàdà kò ní tilẹ̀kùn tútú bá títí tí hijira tí ó fi tán àbí hijira ọlọ́wọ́ ní tilẹ̀kùn rẹ̀ síwájú kí tútúbá ó tó tán ọlọ́run sì ní tilẹ̀kùn tútúbá kó tó di pé òòrùn yọ láti ibi títí máa wọ̀ àsìkò tí òòrùn bá yọ láti ibi títí máa wọ̀ ọjọ́ náà téèyàn bá túbá tútúbá ò ní ṣiṣẹ́ máa wọ̀ that is lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bá túbá lónìí kó tó dọ̀la kò sí bẹ́sẹ̀ yẹn ti sílẹ̀ pọ̀ tó tó túbá lọ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba kò gba tútúbá rẹ̀ bákan náà ẹni tí ń pọ̀ ká tó súnmọ́ pé àsìkò kú rẹ̀ súnmọ́ ọ̀ranyàn tó bá ní àsọtẹ́lẹ̀ kan tó fẹ́ sọ kó tètè sọ tó bá ní àsọtẹ́lẹ̀ kan tó fẹ́ sọ kó tètè sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà síwájú kó tó di pé ikú dé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí tó bá ní nǹkan kan tó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ kó rí i pé gbogbo ọjọ́ tó wọn bá ti sùn láyé òun kọ àsọtẹ́lẹ̀ òun òun fi sí abẹ́ ìrọ̀rí òun lọ́nà tó pé tó o bá kú wọn ní máa wá ká wa àsọtẹ́lẹ̀ wa ó máa bẹ lábẹ́ ẹ dákun sí kálukú wa ní tiẹ̀ níbẹ̀ iye èèyàn tó bá nìkan náwó so kálukú sọ pé kò tí yà sá <laughs> so a sì mọ pé gbogbo aná ńkọ ńlá torí ẹ láti òní lọ ẹjẹ agbìyànjú kó ní kálukú ọkọ ọjà àwọn èèyàn lówó náà àbọ̀ ọjà yẹn lówó àwọn èèyàn sì jẹ wọn náà lówó àbọ̀ nfẹ́ kó gbé ni àbọ̀ nfẹ́ kí tiwọn náà tí wọ́n jẹ́ ó gbé ni ọ̀fẹ́ kí gbogbo eléyìí ọ̀sẹ̀ lẹ̀ wà lẹ̀ bákan náà ẹni tí orí pásítọ̀ kú òun ti súnmọ́ ó yẹ kó sọ àsọtẹ́lẹ̀ kó wọ́n bò mójútó àwọn ọmọ òun kéékèèké bóyá àsọtẹ́lẹ̀ yẹn sọ fáwọn tó ti dàgbà ni àbí fáwọn mọ̀lẹ́bí àtàrà rẹ̀ ẹ bá mójútó àwọn ọmọ mi kéékèèké ẹ mẹ́tẹ̀ẹ́ ọjẹ́ wọn gẹ́gẹ́ bí ìṣèfì àjẹyìn tẹ́ ti dàgbà yìí kẹsọ fún wọn torí pé ńgbà tí bàbá bá kú tán gbogbo àwọn ọmọ tó ti dàgbà wọn ni mélòó làwọn ti mú gbọ́nù tàwọn ọmọ tàwọn náà tàwọn ọmọ gbọ́tàbúrò kan àmọ́ tó bá ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ ẹ̀rú ọmọ àbá wọn wọn máa rántí ojoojúmọ́ eléyìí ń bẹ nínú nǹkan tó yẹ ká ṣe nígbà tá a bá ti rí pé kú ń súnmọ́ àwọn tá a bá wá jókòó sọ́dọ̀ ẹni tí ń kú tó dáa ká máa sọ ká máa máa sọ ìsọkúsọ má ní ọmọ o kátàkátà ha babaláwátá tó ti ẹ̀kúnjẹ́ òní àsìkò tó kú sí hmm, tèyí tó ti ẹ̀kúnjẹ́ òní nǹkan ni ni àmọ́ ti tèyí tó kú ní òní akànrí láti nọ́wíà akànrí tán sá lọ́gbẹ́ ni ẹ̀rọ yẹn máa ń sọ̀sọ́ kú sọ́ba o so irú ilé yẹn ó lè ṣe sábà ike kí àtúbọ̀ tó kù kọ́ dà nítorí pé ibi tẹ́ǹtì ń sọ̀rọ̀ tí ọ̀dà tẹ́ǹtì ń kó ìkókùkò sí lórí yóò bẹ̀rẹ̀ sí ní ronú pé ha sáàrin wà sì báyìí tí wọ́n bọ́ lọ́nà tó torí di eléyìí ló ṣe jẹ́ pé ìníkẹ́ ẹ máa sọ lẹ́nu ń bẹ̀ ìsìnkú ẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ pé ọ àwọn Arsenal kódà bọ́ọ̀lù tó gbá ní ọ ah, wọ́n gbádá o wọ́n gbádá o Arsenal níbi tí èèyàn ti ń pọ̀ ká kú lọ́wọ́ kò yẹ orúkọ yé wa ọ̀rọ̀ tó dáa ẹni kó máa jáde lẹ́nu wa ó wà nínú hadith eléyìí tí imaamu Muslim tí wọ́n gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọ́n ní idha hadartumul marida awil mayyit faqulu khayra tẹ́ bá wà lọ́dọ̀ aláàárẹ̀ abẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀rọ̀ rere ní kẹ́ ẹ máa sọ lẹ́nu o ọ̀rọ̀ rere ní kẹ́ ẹ máa sọ lẹ́nu o fa innal malaikata yu'minuna ala ma taqulun torí kọ́ àwọn ọlọ́run wọ́n máa ṣe àmín lórí gbogbo ní tẹ̀ wí subhanallah ọ̀rọ̀ rere ní ká máa sọ lẹ́nu ìdí ni pé àmàlẹ́kọ̀ ọlọ́wọ́ máa ṣe àmín lórí gbogbo tí máa ń tẹnu wá jáde nínú tó ti yẹ ká ṣe fẹni tí ń pọ̀ káku lọ́wọ́ òun náà ni at-talqin yẹ bí sọ wá nínú hadith èyí tí imaamu muslim rahimahullah gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọn ni laqinu mawtakum la ilaha ẹnu àwọn ẹni tí ń pọ̀ káku lọ́wọ́ nínú yín ní gbólóhùn la ilaha ẹnu wọn ní gbólóhùn la ilaha illallah ìyapa ẹnu ọwọ́ láàrin àwọn olùmọ̀ nípa ọ̀nà tá a máa gbà láti nu àwọn òkú wa ní la ilaha illallah apá kan nínú wọn wọ́n sọ pé a sọ fún pé sọ pé la ilaha illallah gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bó ti ṣeéṣe nígbà tí ẹnìkan pọ̀ káàkú lọ́wọ́ wọ́n ní ìlànà bá sọ pé la ilaha illallah ọwọ́ àwọn ànàbí sallallahu alayhi wa ó ní sísọ la ilaha illallah tó lóore fún mi ni ànàbí ni bẹ́ẹ̀ ni ó lóore fún ọ lọ́ba sọ pé la ilaha illallah apákan nínú àwọn olùmọ̀ wọn là ní dojú rẹ̀ kọ́pẹ́ sọ pé la ilaha illallah nítorí ìbẹ̀rù kọ́mọ̀jẹ́ yìí pé ìgbà tó bá ti gbọ́ tá a sọ fún un pé kó sọ la ilaha illallah ó náà sì láǹfààní àti gbọ́rọ̀ àwọn àdánilẹ́kọ̀ọ́ eré ipe ká nu òkú ní la ilaha pé sẹ́yìn mí ni pé màá kú ní ìsìn ni ló igbó ọdún ọdún kan ni èmi ò ní kú ní ìsìn torí pé gúnugún èkúléwe òun gẹ́gẹ́ bí gúnugún tòbá gbọ́nugún èkúléwe torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ yìí pé a máa sọ pé la ilaha illallah nígbà tá à ń bá ń bá sọ̀rọ̀ tábà ti ọ̀rọ̀ rere tá à ń sọ yẹn tábà ti sọ̀rọ̀ la ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah ẹ fàákùn tó fi mọ̀ pé wọ́n ń pa kí o sọ náà wọ́n ní la ilaha illallah wọ́n ní túbọ̀ wá sọ la èyí yòówù tá a bá sẹnu méjèèjì bóyá sọ fún pé sọ pé la ilaha illallah àbáwí la ilaha illallah lọ́dọ̀ rẹ̀ ìtọ́sájà jù lọ́dọ̀ wa ni pé kó náà ṣe kíni kò wí la ilaha illallah. tọ́ àwọn kan sọ pé ibi tẹ bọ́rọ̀ dé yìí ìlú wọn ọ̀nà ìpè ojú ọ̀nà táwọn ń tọ̀ bó tilẹ̀ jẹ́ pé ń sọ pọ́tàkó sunna sunna náà ni limada torí pé ojú ọ̀nà táwọn ń tọ̀ yéésù ojú ọ̀nà tó sunna rú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọlẹ́yìn tàwọn tí wọ́n bá kú àwọn náà sọ la ilaha illallah kún tó kú ẹsẹ lánàá bisalòlá àṣọlá sọ pé ẹni tó bá sọ láyé lọlọ tó yẹ kó ní òpin gbólóhùn tó sọ síwájú kó tó kú láyé onítọ̀hún ó ṣe kí ni yọ wà lìjẹ́ndà àyè bá wa gbọ́ àdéhìí yẹn tó wá báyìí àdéhìí yẹn wá báyìí anábì sọlá àṣọlá wọn ni lakinu mawtakum la ilaha títí débi rọwáhu lè máàmù muslim ẹnu àwọn òkú yín ní gbólóhùn la ilaha imam muslim ló gbà wá débi ìbàdàn awo sahih ibn hibban ibn hibban wà fẹ òun àfikún bẹnu tiẹ ó ní laqinu mawtakum la ilaha illallah man kana akhira kalamihi la ilaha illallah inda almawt dakhala aljannata yawman min ad-dahr wa in asabahu qabla dhalika ma asaba ẹnikẹ́ni tó jẹ́ pé gbólóhùn tó wí kẹ́hìn láyé ìyẹn pé ẹnu òkú yín ní la ilaha illallah ẹnikẹ́ni tí gbólóhùn tó wí kàn láyé kó tó kú láyé bá jẹ́ la ilaha illallah yóò wọ àlìjẹ́nà lọ́jọ́ kan yóò padà wọ àlìjẹ́nà lọ́jọ́ kan kódà òun yóò wọ ọba àti sí kó tó di pọ́ wọ àlìjẹ́nà yóò sà padà wọ àlìjẹ́nà lọ́jọ́ kan ṣé àlìjẹ́nà tààràtà lẹ́yìn fẹ́ mi àbí yóò padà wọ àlìjẹ́nà lọ́jọ́ kan méjèèjì lọ́dà o méjèèjì lọ́dà wàláhì nítorí pé yóò padà wà àlìjẹ́nà lọ́jọ́ kan kò náà ti lọ́dún gbọ́ọ́rọ́ nu ná tó bá padà wà àlìjẹ́nà oṣooríire àbí oṣooríire oṣooríire torí kò ní jẹ́ khalidan fiha ṣùgbọ́n wà àlìjẹ́nà tààrà àtọ́padà wà àlìjẹ́nà ìwọlẹ́ ìdìbò fún ọwọ́ àlìjẹ́nà tààrà torí ẹ̀ ẹni tó bá ń fi pé ẹ àwọn ọmọlẹ́yìn àwọn kan àwọn ṣe bídíà ọmọlẹ́yìn àwọn náà sì wí láyé láyé ọ kọ̀kọ́ lọ jìyà bídíà yẹn mo rò pé yé ọkọ̀kọ́ di ọ̀daràn tó wù ìwọ ọ̀daràn tó wù láyé yẹn kó tó wá di kó sèké ni ọ padà sálì jẹ́nà insha allahu an yu'adhibak tó bá wù ọlọ́run láti fìyà rẹ̀ jẹ́ ọ pàápàá jùlọ nígbà tí bídà yẹn tí ò bá jẹ́ ìtì máa sọ yẹn di káfírì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ nílùú kan ìgbà tí arákùnrin kan pọ̀ káàkú lọ́wọ́ àwọn ẹni tí wọ́n wà nítòsí rẹ̀ wọ́n ní wọ́n lọ́wọ́ jẹ́ sọ pé la ilaha illallah sọ pé la ilaha illallah ó ní ah, tuhaddithni bil maut tuhaddithni bil maut ó fi kú sáàbà ni ó fi kú sáàbà ni ó fi kú sáàbà bó ṣe kú ni subhanallah nítorí pé lárúbáwá ni ó sì ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ìpè la ilaha illallah àtẹ̀yẹ̀ bá wí ká èmi ò tí ì ṣe tẹ́tí ń kù ní wíwọ̀n àwọn àfikún sẹ́rùbà ni wọ́n fi kú sẹ́rùbà ni kó sì jọ yọ tó o bá jọ dàrán kò síbẹ̀ nítorí àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì gbìyànjú tó pé kó wí la ilaha illallah tó lè rí wí tontìpẹ́ni tí ìsọ̀daràn náà lè má rí wí o àwọn ọmọ kan wọ́n gbé mọ́tò lórílẹ̀‐èdè kan wọ́n fi mọ́tò yẹn fi wá ìwàkuwà àsìkò tí wọ́n ń wá ìwàkuwà sí yẹn wọ́n gbọ́ music so ọlọ́run bá ní kí accident ó ṣẹlẹ̀ gbàtọ́ ṣẹlẹ̀ gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀kàkulẹ̀ kan torí pé accident wọn ò lè wọn ò lè là ẹnìkan tó wá wà nítòsí wọn tó jẹ́ mùsùlùmí tó nímọ̀ nípa ẹ̀sìn wọn wá bẹ́ẹ̀ wọ́n sọ pé ọmọ mi ẹ̀sọ́ la ilaha illallah ẹ̀sọ́ la ilaha illallah ẹ̀sọ́ la ilaha illallah mísíkì tó wà ní ẹnu téèpù rẹ́díò tí sì ń lùdì sí ni wọ́n wí i love you i love you i love you lọ́ba àlọ́sẹ̀lẹ̀ kìyàmà. torí ẹ kése gbogbo ẹni tó bá gbé kínní ìgbọ́rọ̀ sétí ní fi ń gbọ́ alukurani o tó bá dàbí irọ́ tó bá ti rí tẹ́nìkan gbé kínní sọ̀rọ̀ sétí kó jẹ́ ń gbọ́ ń tọ́ ń gbọ́ má sì fọ́ kánṣẹ́t kó tó fún mi sá torí kó lè ti pa sáwò ẹ̀rí pé ti ń gbọ́ ẹ̀yàn mọ̀ pé ustaz ni o àmọ́ ti ń gbọ́ la ilaha illallah bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá parọ́ ẹ máa já mi o àwọn tí ń ṣe istidad lil maut nu fa tọ́ ọjà bó ṣe jẹ́ ǹjẹ́ tẹ́yẹ bá wá ń ṣe nígbà tí yẹn ń pọ̀ ká kú lọ́wọ́ yìí àwọn tá a wà ń bẹ̀ kí ló yẹ ká tún máa ṣe sáré máa ké súrọ́tù yàsín ìpè ìkọ̀rọ̀ ọ̀hún alẹ́ ọ̀hún tẹ́kù súrọ́tà yàsín yẹ ẹ máa ké súrọ́tà yàsín tí àwọn òkú yín lára ni àbísẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ lára ìtumọ̀ rẹ̀ ní ẹlẹ́kejì kì í ṣe tala kọ̀kọ́ yẹn. pé ẹ máa ké súrọ́tù yàsín sáwọn ẹni tí ń pọ̀ káàkú lọ́wọ́ lára nínú yín. apá kan nínú àwọn àwọn ní hadith yìí báyìí hadith hasan hadith tó dáa ọ̀nà tó gbà wá dáa àlefisẹ̀rí torí ẹ̀ wọ́n ní téèyàn bá ń pọ̀ káàkú lọ́wọ́ kò burúkú wọn ké yàsín lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin ń bẹ̀kẹ́ máa ké yàsín nínú oní imaamu ahmed torí rẹ̀ lásìkò tí ahmed ń pọ̀ka kú lọ́wọ́ ó sọ fún ọmọ rẹ̀ tí ń jẹ́ Saleh ó ní kó máa ké súrọ́tù Yasin nítorí pé àdìsí yìí òun wòye pé ọwọ́ Salihul Hujja alẹ́fisẹ́ rí àwọn ìjọ pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ni rárá àdìsí yìí kò tí ẹ fẹsẹ̀ rìn lẹ́bí tí wùlò kéré ma kò sẹ́rìí mbẹ́ nínú wọn ni Imam Malik pé kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ à kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ eléyìí lè tọ́ dọ́gba jù eléyìí lè tó dọ́gba jù à ń ké yàsín lọ́dọ̀ ẹni tí ń pọ̀ ká kú lọ́wọ́ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ẹ rí i pé lónìí ẹni tí ń pọ̀ ká kú lọ́wọ́ àbí tó bá ti kú àwọn kan kóra wọn jọ kálukú wọn ni ẹ máa ké gbogbo tó bá rọ̀ yín lọ́rùn náà alukurani wọ́n ti ẹ̀ lè pin mọ́wọ́ pé gbogbo alukurani làwọn kà wọ́n ti ẹ̀ lè pé yàsín làwọn kà ń bi gbogbo mùbínú àwọn máa kí ayatul kursi ẹnìkan máa kí yasin tó máa ti wá dé mùbínú kan wọn ni gbogbo ẹ̀yin tẹ̀ wá bí ọyá ayatul kursi pé nákàlí ńlá ni tí ẹ̀fì bá ti kú jẹ́ àbí tí ó gbé wà lẹ́jẹ̀ náà wọ́n lọ́ ẹ̀ ń tàn ráyìn wọn ni kálukú tó máa ti mùbínú nu ọyá ayatul kursi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbélé àdàdà alẹ̀ ni àdàdà alẹ̀ burúkú èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kú adúlọ ẹni tó kú láyé ànábì wọn ò mà ṣe irú ẹ ànábì gan tó kú wọn ò tún ṣe irú ẹ wọn ni ọ ọ ọ wọ́n fi wá wí ànábì ni àbá wọn sàábì sàábì mọ̀ làwọn eléyìí ẹ̀yin wá kọ́ mùsùlùmí ni mùsùlùmí jẹ́ jẹun ọgbà yìí pé kẹsà dáadáa lẹ̀ ẹni tó kú tí gbogbo wọn á tì wọ́n máa ń gbà wọn bá ka gbogbo ètò wọn tún ká àtàwọn tún wọn máa kọrin ìgbọ́lọ̀ ni ya hayu ya daimu ya hayu ya daimu ya hayu ya da hayu daimu ẹni tó wá wà wá ti ṣe hayu daimu lò wípé ìwà tó lọ jẹ hayu daimu o sì ti pa eléyìí ìyẹn ni kékeré kọ́ wá ṣe fún àwọn ẹni tó wá wà lọ ìmọ̀ ah, ìmọ̀ pé kò síbi ẹ̀sìn lè jọ́ daràn tó táwọn afọ́ ò lè ra padà wàhálà ò lè ra ẹni kankan padà <laughs> àwọn gan ò lè rárá wọn padà à ń bọ̀sibọ̀si pọ̀ rẹ̀ nìkan padà sẹ́yìn wọn kó gbogbo eléyìí náà sulamul wusul ilal fulus fẹ́yẹ sulamul wusuli ilal fulusi wọn kó àmọ̀ túmọ̀ rẹ̀ àgàsọ ni láti débi tó wó wà gbogbo ẹ̀ ṣẹ́fí sẹ́bi lílá ẹ̀ nítorí káwọn àti aláwọn fẹ́ràn òkun ẹ má fún wọn lówó gbogbo bídí àti wọn ń ṣe tún gbódì kejì àdúrà wọn sáhọ́ lẹ́lẹ́ tó délé kí wọ́n á ní wa idha urifa sababu bọ́tọ̀ lẹ́nu àjẹ kí ni yàrá lẹ gbàdá ti mọ̀ pé ó lẹ́ fi wá àwọn bídí àbúrúkú ààrẹ nìkan bá wíwẹ̀ tẹ gbà wọn láì kó ọmọ sun rárá lórí òkú yín ẹ̀yin gan-an láláì kan bákan náà nínú ọ̀gá táwọn yẹn tún máa ń ṣe ilé tuntun tako sunna tó gbàdé ti tó mu wọn kò fẹsẹ̀ rìn lẹ̀ oníkéńgbà tí yẹn ń pọ̀ kakú lọ́wọ́ yẹn ká rẹ̀ kwalkébìlà àdìtì tó mu wọn kò fẹsẹ̀ rìn lẹ̀ Sa'id ibn al-Musayyib oníkìláfẹ́ dojú rẹ̀ kàlùkìbìlà sí alaysa imru'an musliman sẹ́bẹ̀ mùsùlùmí náà ní tẹ́lẹ̀ kí ni túmọ̀ káṣẹ̀ṣẹ̀ tí wọ́n akọ́jú rẹ̀ sàlùkìbìlà ní ìsìn tó eléyìí túmọ̀ sí pé ẹni tí ń pọ̀ ká kú Abukata àbùkátà láti dojú rẹ̀ kàlùkìbìlà lásìkò tí ń pọ̀ ká kú lọ́wọ́ yẹn. nínú àwọn nǹkan tó sì tọ́ nínú ẹ̀sìn Islam oníkpékáyé pé kèfèrí inú ń pọ̀ ká kú lọ́wọ́ wọn á sọ fún mi pé baba alágbájá ń pọ̀ káku lọ́wọ́ ìyá alágbájá ń pọ̀ káku lọ́wọ́ káfíìrù sí ni àbí káfíìrà kò sí tó burú nù kẹ́ ẹ lọ síbi tó wà tẹ́ bá wá débi tó wà yẹn wàá pè sẹ́sìn Islam pé ìwọ alágbájá ẹ̀mí ò tí ì dé gògóńgò pé ìwọ alágbájá ọjọ́ gba Islam ọjọ́ gba Islam kó sóríire nígbà tí bóòlù yẹn máa ṣe di mùsùlùmí ná wàá sọ lọ́ba sì wípé la ilaha illallah ọlọ́run bá sì tara rẹ̀ ọlọ́run tara yín ṣàánú rẹ̀ ó sì wà àlùjànnà láì kírun kan fọlọ́run rí kò sòro fọlọ gẹ́gẹ́ nabi sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe ṣe nínú hadith eléyìí tó wá nínú sahih al-bukhari wọ́n ní ọmọkùnrin kan wà ó jẹ́ yahudi ó jẹ́ ọmọ ọ̀dọ̀ fanabi sallallahu alayhi wa sallam ní wọ́n ń sàárẹ̀ anabi sallallahu alayhi wa sallam lọ bẹ́ẹ̀ wò anabi wa rí i pé àárẹ̀ kú ni anabi wa ní kọ́sọ́lá ilaha illallah ọmọ yìí wá wojú bàbá rẹ̀ nígbà tó wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ náà jẹ́ yahudi bàbá sọ fún pé atẹ́ abel qasim bẹ́ẹ̀ sọ bàbá qasim lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ilaha illallah anabi sallallahu alayhi wa sallam bá ní alhamdulillahi alladhi anqadhahu minan nar mo dúpẹ́ fọlọ́n tó là níbi àti wọná tẹlẹ ìtumọ̀ sí pé tó máa ní kèfèrí olú máa ń pọ̀ kakú lọ́wọ́ kò sí tó burú nínú kábẹ́wò lásìkò tí ń pọ̀ kakú lọ́wọ́ yìí bọ́lá lọ́wọ́ bá ó lè fi wá níbi àti wọná àwọn kìí sèpá lọ bẹ àmọ́ àlọ sọ̀rọ̀ kẹtí onítùmọ̀ ntí kẹfẹ lọ sọmbẹ náà ni pé bàbá yìí gba Islam kó di pé kú lọ ìyá yìí islam kó tó di pé kú mọ́ ọ lọ. nígbà tí ẹni tí wọ́n ń pọ̀ka kú lọ́wọ́ tó bá ti kú ó kú kí láwọn á ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nínú ọ̀lọ́sẹ̀ pé tí òkú bá ti kú báyìí ẹni tí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ lọ́ba kú ọlọ́sìn ní kẹ́yìn ọbẹ̀ ńbẹ̀ nígbà tó kú ọ̀pọ̀lọpọ̀ sápò lé kí ló dé tẹ́ ẹ fi sá ah, inú ilé ò ní ṣe é gbé báyìí kọ́mọ́ bá a di àkúfà pé tí òkú bá ń bẹ́ ń lè kàn àlàyé tí bá ń bẹ́ ń bẹ́ àfikún kéè sára ṣé òkú ó mú ọ lọ ni àbí báwo kò síbi tí ó mú ọ lọ ìwọ gbọ́ òkú tó kí wọ́n á ní tó kọ́ bá ti kú tá ìkú nínú nǹkan tá a ṣe oná ní ká pa ẹyinjú rẹ̀ dé ká pojú rẹ̀ dé nítorí pé ó wá nínú àdéhùn sallallahu alaihi wasallam pé inna ruha idha kharaja min tabi'atha al-basar tabi'aha al-basar tí ẹ̀mí bá ti lè jáde kúrò lára tẹ̀ jáde ojú ọ̀tẹ̀lẹ̀ ni gbogbo òkúta ẹ̀rọ tó kú báyìí ẹ̀rì tó ju rẹ̀ ọmọ àwòké ni yẹn ni pé ńgbà tẹ̀mí ń jáde lára ojú ń tẹ̀lé gbogbo lọ́n lọ ó ti lọ àlọ́ pàdánù torí ẹ̀ tó ẹ bá ti wá wọ bẹ̀ ẹ pa ojú rẹ̀ dé ẹyinjú yẹn ẹ pàdé ó wá nínú hadith Ummi Salama radiyallahu anha ọlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wọlé síbi tí atẹ abu salama sí lẹ́yìn tí abu salama sí láìsí anabi wa rí tí ojú rẹ̀ ti ń wòkè anabi sallallahu alayhi wa sallam wọ́n pa ẹyin dùn yẹn wọ́n padé wọ́n wá ní inna ruuxa idha qubida tabi'ahu albasar dájúdájú tọ́lọ́mọba bá ti lè gbá ẹ̀mí ojú máa tẹ̀lé ni. tọlọ wọn bá ti lè gbẹ̀mí kúrò lára èèyàn títẹ̀lé lójú máa tẹ̀lé àwọn ẹni tí wọ́n wà nílé ọmọ ní sọ fún wa yẹn o ara wọn ọba gbọgbẹ́ nígbà tí wọ́n gbọ́rọ̀ yìí lẹ́nu ànábì sallallahu alaihi wasallam Abu Salama ti kú lóòótọ́ pé ńgbà tẹ̀mí bá jáde lára ojú máa tẹ̀lé ni àwọn kan wà anabi ṣe tí ó gbogbo èèyàn ní gbogbo bàbá kan náà wọ́n ní ìsìtọ́ máa ní ọ̀kanu jọmọ́ ọ̀kú wọn aránṣẹ́ pé imam so gbogbo ọmọ pé ẹtí màmú dínà ẹtí màmú dínà pé bóyá dùà kan bẹ tó ṣe pé àìtí ìdẹnulé láì dìde rẹ̀ tí bàbá imam náà bá wọlé bá sì ní Allahu akbar inna lillahi wa inna ilayhi raji'un kí lè wí bàbá inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọlọ́run ló ní wá dájúdájú ọ̀dọ̀ rẹ̀ láti padà sí kí ni ẹgbà ló ti kú nìyẹn ah, ẹ rí i pé bí wọn bá ti sunkún tẹ́lẹ̀ ẹkún ọ̀hún agbẹni tí ò ti gbọ̀n báyìí mẹ́ta ní bisalòlá àṣìlá ti sọ̀rọ̀ yẹn ara àwọn ẹni tó wà nínú ilé láwọn fámìlì rẹ̀ ọgbọgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹnu sọ ntí ọ̀dà anabi sallallahu alaihi wasallam la tad'u ala anfusikum ẹ má ṣe pè fúnra yín o illa bi khair nítorí màá wí jáde lẹ́nu ẹjọ́ jọ̀rọ̀ tó dáa fa innal malaikata yu'minuna ala ma taqulun torí kọ́ àwọn màláíkà ń ṣe ámì lórí gbogbo ń tẹ́ ń wí o gbogbo ń tẹ́ bá máa sọ ẹjọ́ jọ̀rọ̀ tó dáa ẹnìkan wá ní ẹnìkan àwọn ọmọ màá ṣàdúrà fókù wàláyà wọ̀ sọ bẹ́ẹ̀ abẹ́ gbọ́ rí náà ẹ̀ dáhùn tọ́ wọn ni àníkọ́ ọmọ ṣàdúrà àwọn ò sọ bẹ́ẹ̀ àmàdùn àbídà la sọ yìí pé ọlọ́run tiẹ̀ ní ìgbà tẹ́lẹ̀ náà ẹ̀ sì gbọ́dọ̀ ṣe fún ẹ bá wa wo sunna níìsì kí ló ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ níìsì òkú ṣẹ̀ṣẹ̀ kú ni kí la ṣe apá ẹyin dú rẹ̀ dé a tún wá ṣàdúrà fún bẹ́ẹ̀ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ àdúrà alákọ̀ọ́kọ́ nù anabi wa ṣàdúrà fún abu salama báyìí pé allahumma ghfir abi salama warfa' darajatahu fil واخلفه في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه رواه مسلم àdúà yìí la Ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n ṣe fún Abu Salama àdúà yìí náà lèmi àti wọn náà sì ní láti ṣe fún gbogbo ẹni tó bá kú nígbà tá à ń pa ẹyinjú rẹ̀ dé ó sì dájú pa ti ha àbá ha àfi ká ha mo rò pé yé wa a rí nínú Hisnul Muslim àdúrà tá a ṣe fókù nígbà tá a bá ń pa ẹyin jù rẹ̀ dé àdúrà tá a ṣe fókù nígbà tí a bá ń pa ẹyin jù rẹ̀ dé lẹ́yìn tí a bá pa ẹyin jù rẹ̀ dé tá a ṣàdúrà yìí fún tán a wà daṣọ bò a daṣọ bò lára aṣọ tí ó bo gbogbo ara rẹ̀ a dàbò lára nítorí àdìfẹ́ Aisha. رضي الله عنها. Bukhari àti Muslim gbà wá ó ní gbàtà nàbì sallallahu alayhi wa sallam kú wọ́n daṣọ bò lára gbàtà nàbì sallallahu alayhi wa sallam kú wọ́n daṣọ bò lára eléyìí jẹ́ ti gbogbo ẹni tó bá kú kò bá àjọkùnrin kò bá àjọbìnrin lópin ìgbà tí ó bá jẹ́ pé ó wà nípò pé ń ṣe hajj tàbí umra ó wà nínú ihram nítorí pé ẹni tó wà nínú ihram gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi ibn abbasin radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wala tughattu wajhahu wa ra'sahu ẹ ò gbọ́dọ̀ bójú ẹni tí ó kú lásìkò tí ń bẹ nínú ipò wa ń po ihram ẹ gbọ́dọ̀ bójú rẹ̀ ẹ gbọ́dọ̀ borí rẹ̀ wa kaffinuhu fi thawbayhi wala tukhammiru wajhahu wa ra'sahu aṣọ rẹ̀ méjèèjì tí ń bẹ lára rẹ̀ náà ní kẹ́ ẹ fi sí aṣọ ọ̀gbẹ̀yìn fún un. ẹ wá gbọ́dọ̀ dá aṣọ bojú rẹ ẹ gbọ́dọ̀ dá aṣọ orí rẹ. ìyẹn nípa ń bẹ nínú ihram yẹn lọ́kùnrin bó ṣe kú iná la tẹ̀ aṣọ rẹ̀ tó wà lára rẹ̀ náà ni yọ wà lára a sì ní ìdáàbò lójú a ní ìdáàbò ní orí tó ti wá kú kìí ṣe pé àmọ́ wa gbìyànjú bá a ṣe lọ ẹ̀ǹbáàmù rẹ̀ láti máa lọ náwó tí ò sí láti pé kí wọ́n bá wa gbé pamọ́ tọrọ ọmọ ń bẹ London ọmọ ń bẹ lamẹ́ríkà ọmọ rẹ̀ kan bẹ Kuwait ó dìgbà tí wọ́n bá dé kékeré kí ni wọ́n ní tí wọ́n ṣe fún gàtọ́ tó bá dé kí ni wọ́n ní tí wọ́n ṣe fún torí de eléyìí àgbọ̀dọ̀ lóku lára nígbà tó bá ti kúta ìpín yẹn ká tètè wọ́n ọ̀nà tá a fi tètè lọ bó láṣìírí nítorí hadith ti abu hurayra radiyallahu anhu tànàbí sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé asri'u bil janaza ẹ tètè ẹ tètè gbé òkú ẹ tètè gbé òkú lọ síbi ìgbẹ̀yìn ẹ yára gbé òkú lọ síbi ìgbẹ̀yìn tọ́jú pé ẹ gbèsè bákan náà ẹni tó bá kú nílùú kan ìlú tó kú sí náà ló yẹ ká sin àbùkátà ká máa gbé láti ibìkan lọ síbìkan ẹ̀rí nígbà tó ń jagun Uhud àwọn sàábì tí wọ́n pa sójú ogun yìí báyìí àwọn sàábẹ́ yòókù ń gbìyànjú láti kó òkú wọn lọ sí Baqiya tó ń ṣe orí tẹ Medina káwọn lọ sí wọn bẹ tó ti gbé lòlú kan náà ni o Ànábì sallallahu alaihi wasallam níbi tí wọ́n pa wọ́n sí náà ni kò ń sun wọn sí ibi tí wọ́n pa wọ́n sí náà ni kò ń sun wọn sí wọn ò gbọ́dọ̀ gbé wọn lọ sí Baqiya bẹ́ẹ̀ wá ni ẹni tó kú sí káfáńtà tó ń gbé bọ́ aṣọ́gbó má sùn ẹni tó kú sábàkálẹ̀kẹ́ tá ń gbé lọ sẹ́kù pé kíni síbẹ̀ ni màlẹ́kà rahma màlẹ́kà rahma ibẹ̀ ni ó ti bá pàdé ni kò rahma labakaleke kò sí rahma ní kàfàǹtsà torí de ilé ibi tí kálukú bá kú sí ni kò wọ́n sùsù àwọn kan ó ti dàsà burúkú fún wa gbogbo ibi tí wọ́n bá kú sí wọn ni wọ́n dáhùn padà lu àwọn ni ìlú wọn wọ́n gbé lọ torí kí wọ́n lè bá lọ sí ságbó ilé wọn igbe torí tí wọ́n bá sin sí ìlú tí èso ìlú wọn bí ìgbà tó sọnù nù àwọn ọmọ sọnù nù ibi tí wọ́n bá ti wọ́n gbókùú bọ̀ nù mọ́tò mọ́tò bá tún lásídẹ́ǹtì gbogbo ẹni tuntun àná mọ́tò tún kú òkú di mélòó ó di púpọ̀ kálukú bá sinmi torí di eléyìí ibi tí mùsùlùmí bá kú sí ẹ̀sìn ibẹ̀ tọ́ bákan náà nínú nǹkan tó tọ́ lẹ́yìn ìgbà tó kú bá ti kú òun náà ní pé kò burú kéèyàn wá síbi tó kú yẹn wà kéèyàn ká aṣọ kúrò lójú rẹ̀ kẹ́ ẹ ká aṣọ kúrò lójú rẹ̀ kẹ́ wá fẹnu kú kẹ́ fẹnu kú lẹ́ẹ̀kẹ́ kò sí tó burú mẹ́ẹ̀ òsìsì ń dóboró wípé kẹ́yìn tí ọkàn yín gbàgbàgbà kọjá yìí pé ẹkún ó ń ti ojú yín jáde omi ẹkún tójú yín jáde ẹ̀ ń sunkún rẹ̀ títí ijọ́ mẹ́ta òsì ń tó burú mbẹ́ àmì ń sunkún rẹ̀ lásán nú kìí ṣe àsun òru kìí ṣe àsun pariwo títí ijọ́ mẹ́ta nítorí àwọn àhàdé eléyìí tó tọ́ka sí eléyìí báyìí jaabir ibn abdillah radiyallahu anhuma ó ní nígbà tí wọ́n pa bàbá mi lójú ogun mo wá síbi tí wọ́n tẹ òkú rẹ̀ sí mo sì ṣe aṣọ kúrò lójú bàbá mi mo ń sunkún àwọn èèyàn sì ń sọ fún mi pé kí ni ń pa mí lẹ́kún anabi sallallahu alayhi kò sọ fún mi pé kí n má sunkún ma ṣùgbọ́n kíyèsí o ó ń sunkún kò túmọ̀ sí pé wọ́n wọ́n ihu ọ̀tọ̀ sísunkún ọ̀tọ̀ nǹkan bọ̀ ọlọ́kàn jẹ́ ọ̀dà àwọn oṣù oníkọ́ pẹ̀lú ẹ̀bùn omijé ń jáde lójú rẹ kílápò ń ṣe ò ń sunkún ẹnìkan wá sí pé orí òun òun gbé o tòun dìbò o gbogbo láyé tó sákù sí mọ́ o igi lẹ́yìn ọgbà wó o lọ́gbà bá dàrú gbogbo orí eléyìí kò ní ìtumọ̀ kò sí yẹ ká máa gbọ́ lẹ́nu mùsùlùmí kò ní ìtumọ̀ kò sí yẹ ká gbọ́ lẹ́nu mùsùlùmí tọ́ alimami bukhari àti muslim ló gbé e jáde bẹ́ẹ̀ abubakar ní sadiq radiyallahu anhu nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣaláìsì tí umar tó fàdà yọ tó lẹni kẹni tó bá sọ pé anabi sallallahu alayhi wa sallam ṣaláìsì wọn bẹ orí ẹ gbogbo bí wọn ṣe ń ní mọ́ṣáláṣí tí abubakar dé kọ́lá kò tiẹ̀ umar sẹ́kan aisha ní sẹ́lẹ̀ wọlé lọ́wọ́ síbi tí wọ́n ti anabi sallallahu alayhi wa sallam ẹ̀sìn ó sì wá ó sì aṣọ kúrò lójú anabi sallallahu alayhi wa sallam ó sì fẹ́ẹ́ nu kú anabi sallallahu alayhi wa sallam ọfẹ nu kò lẹkẹ ó sọ pé bí abi anta wa ummi ya nabi yalla la yajma'u Allahu alayka mawtatayn ipe ẹni tá a fi bàbá àti ìyá tá a fi ṣèrà padà fún ìnira nabi sallallahu alayhi wa sallam dájúdájú ọlọ́wọ́n bò ní fi kú méjì pa ọ́ ikú kan tó kù náà ló ti kú tó eléyìí ọfẹ nu kú anabi sallallahu alayhi wa sallam bákan náà anabi sallallahu alayhi wa sallam wọ́n wọlé síbi tí wọ́n tẹ Uthman ibn Mad'un sí nígbà tó ṣaláìsí ìgbà tí anabi wọ bẹ̀ anabi sí aṣọ kúrò lójú rẹ̀ anabi wọ́n lọ síbi ẹ̀kẹ́ rẹ̀ wọ́n fẹnu kò lẹ́ẹ̀kẹ́ anabi <coughs> sì sunkún Aisha ni títí tí mo fi rí tí omi ẹkún sàn lójú anabi sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀kẹ́ rẹ̀ alimami Tirmidhi ló gba hadith wa wọ́n sì ní hadith sahih bákan náà ní ìgbà tí Jaafar ibn Abi Talib radiyallahu anhu tó gbé òkú rẹ̀ dé látọjú ogun Ànábì sallallahu alayhi wa sallam wọ́n fi àwọn ará ilé rẹ̀ lẹ̀ fún ọjọ́ mẹ́ta wọ́n fi àwọn ará ilé rẹ̀ lẹ̀ fún ọjọ́ mẹ́ta Ànábì ó wá bá wọn nígbà tí ọjọ́ mẹ́ta pé Ànábì sallallahu alayhi wa sallam wá bá wọn Ànábì wa ni la tabku ala akhi ba'da ẹ̀ ò tún gbọdọ̀ sunkún mọ́ lórí ikú ọmọ ìyá mi lẹ́yìn òní láti òní lọ ìtúgbọdọ sunkún rẹ mọ torí ẹ làwọn olùmọ̀ sọ pé àwọn fámìlì òkú yìí tí omijé ń dà lójú wọn kí wọn gba omijé ńlá yìí kọjáde kọmọ jùjọ mẹ́ta lọ lẹ́yìn ìjọ mẹ́ta kò sáyè àti sunkún mọ́ eléyìí jẹ àwọn ìgbà wa tọtọ kàṣípa alẹ sí ojú òkú káfẹnu kò lẹẹkẹ káṣí sunkún lẹ́kún tí ò ní huhu nínú fọdìdì ọjọ́ mẹ́ta tọ. So, kí ni tó wá jẹ́ ọ̀ràn yàn lórí àwọn mọ̀lẹ́bí òkú nítọ́jú ọ̀ràn yàn lórí wọn ni kó o ṣe sùúrù o kó o sì fọwọ́ wọnú kí wọ́n jẹ́ni tó yọnu sí ntọ́lọ́ wọn bá ṣe nítorí pé tí ẹ̀ bá yọnu sí ntọ́lọ́ wọn bá ṣe kí lẹ fẹ́ fọlọ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣe sùúrù kóòtù wo lẹ fẹ́ gbọ́ lọ̀lọ̀ àwọn lọ́ọ̀yà wo ni òròjọ́ torí ẹ̀ àtàwa àtẹnitọ́kù gbogbo wa náà pátá iná làá dára alẹ́ njọ́ kan tí wọ́n ló dé ẹ̀ mọ̀gbà títí yín náà ń bọ̀ torí délé ẹ ṣe sùúrù ẹ gbàfà fọlọ́n ẹ ṣe sùúrù ẹ gbàfà fọlọ́n ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أقول سور أقول سور أنا ابنك النبي صلى الله عليه وسلم وبعني دي ساري nsukun pamọ́ nkú anabi sọlá àṣàlá ní sẹ sùúrù wa ìlà arábìnrin yìí láì bójú wẹ̀yìn wò tani fún ní sùúrù ó ní tó bá pé irun tó ṣe mi bá ṣe ọ ni ọba ti sọ pé kí n ṣe sùúrù ọmọ kú ọwọ́ ni n ṣe sùúrù kí ló wà sí. bàtọ́ sọ bó ṣe sọ ẹnìkan wá ta lólobó pé ah, à sọ ọmọ ẹni tó ń sọ̀rọ̀ sí anabi sọlá àdìsẹ́lẹ̀m lọ́mọ ń sọ̀rọ̀ sí o lọ́ba fura mọ̀ pé ah, àṣetandí ló ṣe o tàǹdìtàǹdì ti wá kún báyìí o ọmọ kú ọsàn lẹ́gbẹ̀ẹ́ pé mo mo mo hùwà gbé mo hùwà ẹlẹ́kọ̀ọ́ sanabi wa muhammad sallallahu alayhi wa sallam barabirin bó ti ṣe lọ sílẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní àti mo délẹ̀ ìnba pa àwọn ẹ̀sọ́ mbẹ́mbẹ́ mo wọlé lọ bá anabi sallallahu alayhi wa sallam ó wá ju ara rẹ̀ pé báyìí báyìí lò anabi wa sọ fún pé innama sabru inda sọdamati ula àsìkò tá a rèé lu àjálù tọ́jálù yàn lójijì sùúrù tá a bá ṣe àmúmọ́ra ìwà ṣe pé o ti bara o ti fara ya ọwọ́ apọ́sẹ̀ kan ọwọ́ ẹ eh, mo ti gba kámú báyìí mo wá ṣe sùúrù ọ̀jẹ̀bi má gba kámú so a ṣe sùúrù a ṣàfaradà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó sì pé ńgbà tí bàbá rẹ̀ kú ó sì ṣera rẹ̀ léṣe ó ṣera rẹ̀ léṣe wọ́n sọ pé ṣe sùúrù omi tó ti fẹ́ wọ́n onítọ̀ ń dà sọ̀hún ọ̀run àforígbọ̀gìrì ló náà bá kú pé kò wọ́n ṣe sùúrù báwo dáàdì tó ń sanwó skul mi dáàdì tó ẹni kìnnì ọlọ́run ló ń sanwó skul rẹ rubbish foolish nonsense tó lórí lọ because tó bá lórí lọ́wọ́ wàá rí pé ìgbésí ayé ò pín nígbà tí bàbá rẹ kú abókù ìgbésí ayé ọ̀tán nígbà tí màmá rẹ kú ọlọ́run ọba ti ń ṣe òun náà sì lọ́lọ́run láéláé yóò ṣe fún ọ lẹ́yìn ikú bàbá àtìyá rẹ̀ torí de eléyìí ká ṣe sùúrù ẹlẹ́kejì òun náà ni alistirja nínú tó yẹ ká tún ṣe nu ká sọ pé inna lillahi wa inna ilayhi raji'un dájúdájú tí ọlọ́wọ́n bá la wá sí o dájúdájú ọ̀dọ̀ ọlọ́wọ́n bá náà lásì fàbọ̀ sí kéèyàn ó wí bẹ́ẹ̀ kátó sọ pé allahumma ajirni fi musibati wakhlufli khayran minha ìwọ ọlọ́wọ́n bá sọmílẹ̀sán lórí àdánwò tó fi sẹ́mi yìí o kó wá fi tó lóore jùlọ kó fi tó lóore jùlọ kó fi jàrọ̀ rẹ̀ fún mi kó o fi tó lóore jùlọ kó o fi jàrọ rẹ fún un àdéhùn ní sẹnìkan kó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha àyàfi kọ́ lọ́n fi tó lóore jùlọ kọ́ lọ́n fi rọ́pò rẹ fún yà ẹ̀rí kọ́ yẹ káwa náà máa wí ẹ̀yẹ máa ṣe báwọn káyé tanra wa jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìsọkúsọ ni wọ́n máa sọ ìníjẹ́ wa ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ yọ́ọ́ máa túmọ̀ sí pé kékeré lórí àti ní láńbọ̀ àmọ́ tó bá wí àwọn gbólóhùn yìí ọlọ́wọ́n bó fi ìtọ́ da jùlọ jà arọ rẹ̀ fún un torí àwọn musalama radiyallahu anha tó gbàdé tèé wa ó nígbà tí abu salama kú wọ́n sọ pé ta ni ó tún rí bí abu salama mọ́ anabi wa ara ni sí kíkọ́ sọ bẹ́ẹ̀ ìgbà tó sọ bẹ́ẹ̀ wa ni ah kíkọ́ lọ́wọ́ fi ètò da jùlọ kó fi jà arọ rẹ̀ fún un ta ló ah, ah, àdúrà gbà ọgbà àbí ọgbà ọgbà anabi ní fúnra ara rẹ̀ Ummu Salama yóò wá kúrò ní Ummu Salama lásán yóò di kíni Ummul Mu'minin subhanallah bẹ́ẹ̀ náà ni ní ìgbà tí adáwò bá dé bá wa ká sọ̀kalẹ̀ ká kírun anabi sallallahu alayhi wa sallam ọjọ́ ni tó ṣe pé ńgbà tí nǹkan kan máa ṣẹlẹ̀ sí tó dá anabi máa sáré lọ láti lọ kírun ni bẹ́ẹ̀ ni abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n fún nírò ipe ẹnìkan nínú àwọn fámìlì rẹ̀ ọ̀sálàìsì ó sì ń bẹ lórí ìrìn àjò ìnìròyìn dé bá ìgbà tí ìròyìn dé bá ó sọ̀kalẹ̀ lórí ràkúnmí rẹ̀ lẹ́yìn ìgbà tó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ó sì sọ̀kalẹ̀ lórí ràkúnmí rẹ̀ ó sì yàn náfìlà ìwọ̀n ka ọ̀rọ̀ lọ́wọ́ bá pé wasta'inu pẹ̀lú sùúrù ṣíṣe àti sọ̀láàt báyìí nígbà tí nǹkan bá ṣe wá tó bá wa lọ́kàn jẹ́ níta àmà ṣe ni a ṣe sùúrù a sọ pé inna lillahi wa inna ilayhi raji'un a sì sáré tètè lọ síbi àtìyàn náà fìlà eléyìí ń bẹ nínú nǹkan tẹ́sí Islam tó mú wá fún wa nínú àwọn nǹkan tá a sì gbọ́dọ̀ ṣọ́ra fún nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣọ́ra fún lẹ́yìn ìgbà tó kúkú òun náà ni aniyaha ká máa sunkún àsunhu ká máa kígbe ká máa kígbe àrò ká máa kígbe ìkòkú gbogbo eléyìí wá bẹ́ẹ̀ nìyá ha haram ni nínú ẹ̀sìn Islam torí pé òkú wo la kígbe pè èwo la pè lóhùn àrò èwo la sunkún rẹ̀ lásùnhu tó wá ti torí gbogbo nǹkan yìí jí sáyé padà kò sí kàkà bẹ́ẹ̀ á tún fi sera wa léṣe ni á tún fi dára bo òkú lọ́rùn ó ti ṣẹlẹ̀ rí láyé àwọn sàábé gẹ́gẹ́ bí imaamu Bukhari ti ṣe sọ ipe ẹnìkan ó kú gbaragada ó dákú ní dídákú tí máa pẹ́ kéèyàn tó jí àsìkò tó wá yìí sí àbúrò rẹ̀ bìnrin <coughs> sí ní pariwo ó sí ní ké igi lẹ́yìn ọgbà wo aláàánú lọ kí á ní bíbẹ̀ láyé náà bí ṣe ń sọ̀rọ̀ àmàlẹ́kà pé ok ìwọ ni lẹ́yìn ọgbà rẹ̀ ok ìwọ là láàánú rẹ̀ ń gbọ́ kí láǹfààní sẹ̀mímọ́ lẹ́yìn rẹ̀ ńgbà tó tají sáyé lẹ́yìn ìgbà tó dákú tó tají hùn lọ́wọ́ sọ fún àbúrò rẹ̀ pé ọsọ báyìí ọsọ báyìí ó ló ń sọ ó ló wí nǹkan àfikún àmàlẹ́kà ọsọ fún mi sọ́ra o sọ́ra rẹ̀ gidigidi alimami ibn hajar wọn ni lẹ́yìn ìgbà tí arákùnrin yìí kú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí àbúrò rẹ̀ ń sunkún ma òhun kò pariwo ma lẹ́yìn ikú rẹ̀ <coughs> torí di eléyìí àmọ́ wa pariwo àmọ́ wu àmọ́ pòkú ìgbà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lóhun arò orí aráyé wu ewu bórí tí wọ́n bá wu orí òkú ńkọ́ ó ṣe rẹ̀ ó sì tún kó yàá jẹ òkú rẹ̀ nù sáré ẹgbọ́ àdéhùn tí Ànábì sallallahu alaihi wasallam sọ wọ́n ní innal mayyita la yu'adhabu bi bukai ahlihi alayhi dájúdájú wọ́n máa fìyà jẹ òkú nínú sàárè látàrí ẹkún táwọn fámìlì rẹ̀ bá ń sun lórí ẹ̀ ẹkún tẹ̀ ń sun lórí ẹ̀ òkú ọmọ ti torí ẹ̀ jìyà ẹ̀yin sọ pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ni ẹ̀yin sọ pé àjálù ló bá yín àrélù ló bá yín sẹ́yìn ni irú eléyìí wá tọ́ sí ẹ̀ sì ń kó yàjò nínú sàárè ẹ̀yin pé máa bẹ̀ wọn ò ní náà máa pàjùlọ àwọn obìnrin wọn ò pé ẹ fà wọ́n ẹsẹ̀ kínní kan àti ẹ̀tí róbìnrin tó ṣe é pé látàrí pé ọkọ rẹ̀ kú àbí bàbá rẹ̀ kú ó sì lọ jánà mọ́tírélà lẹ́nu subhanallah àsùtì ríbi tí kú wà tẹ́lẹ̀ òun náà bá ní ọwọ́ òwúlò nípò náà fẹ́ kú gbàtọ́ lọ ń gbé bí tí kò ní kó kú ọkàn dá méjì ni kan ayé kan àbí ọdún méje ó torí délé ọ̀dọ̀ wọ wa ó di ọwọ́ wa àmọ́ wíwí kúwì àmọ́ sọsọ kúsọ kò pé kòkó ọ padà òun ti lọ ó ti lọ nù ẹ sì tún kó bá nù sàárè nínú riwaya kan anabi <clears throat> sallallahu alaihi wa sallam ni al-mayyitu yu'adhabu fi qabrihi bima niha alayhi muttafaqun alayhi wọn á máa fìyà jẹ òkú nínú sàárè rẹ̀ látàrí igbe tí wọ́n pa lórí rẹ̀ tí wọ́n láwọn sunkún. torí ẹ̀ ká ṣọ́ra nínú àwọn ìkẹta tó gbọ́dọ̀ ṣọ́ra fún oní ẹni wọn máa síra ẹni lábàrá lẹ́ẹ̀kẹ́ mi máa fasọ̀yà mọ́ra ẹni lára mi máa wí òkúni mi máa sọ̀sọ̀kúsọ a gbọ́dọ̀ ṣọ́ra fún <clears throat> torí hadith Annabi sallallahu alaihi wasallam tóní laysa minna man daraba al-khududa wa shaqqa al-juyuba wa da'a bi da'wa al-jahiliyya kò sí nínú wa ẹni tí ń síra rẹ̀ lábàrá nítorí pé kúkú fún un tí sì ń fẹ́ wuya mọ́ra rẹ̀ lọ́rùn torí pé kúkú fún un tí sì ń sọ̀rọ̀ àwọn kèfèrí lẹ́nu kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam hadithi yìí hadithi tí imaamu bukhari ati muslim gbà jáde nínú àwọn kẹta tí wọ́n rẹ̀ sọ̀rọ̀ fún oníkàtí torí pé kúkú kálọ̀ dẹ́rì wa pandara wọ́n wá lọ fárí ọkùnrin ọ̀fárí obìnrin ọ̀fárí sábà tí wọ́n á sí wọ́n sọ kolobo obìnrin ò ní fi nǹkan sórí ọkùnrin náà máa gbórí bọ̀ ike kíni àwọn tí nǹkan ṣe nù ah a'udhu billah eléyìí ò sí nù lànà àfi bí ìlànà àwọn dáridári àwọn ọ̀daràn àwọn babaláwo àwọn àwọn olóòṣà àwọn àlọ́ dárí pé kíni kọ̀tọ́ bákan náà nínú ìṣesí tá a tún gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni pé ká mú un rí ká yala yala sọ́nàkọ́nà irun tó ti ṣe dáadáa ọ̀rọ̀ yà túnrún tukutu yọ fà kan wá sọ́tún yọ fà kan wá sọ́sì yọ dà kẹsẹ́yìn ẹ wá ti wá yọ àgbà ah, ah, ìyá yìí ń tó lọ́ba wò láì. pé torí kó lè bá a fi hàn pé nǹkan sí òun Islam ò fara mọ́ káwọn àwọn sọ dúdú ká pé ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kálukú aṣọ dúdú bí jàlábí àní dúdú bí ṣẹ́ẹ̀tì ni dúdú bí gèlè ni dúdú bí borí ni dúdú a'udhu billah ìṣesí àwọn kò fáàrù ìṣesí àwọn kò fáàrù kọ̀tọ́ bákan náà káti torí pé kúkú fún wa àti dárò ọ̀bẹ̀ sí tẹ́lẹ̀ ká wá dá sí ike hàn babalágbádá àṣeyàwó ọ̀bẹ lágbọ̀n tì í náà ẹ mo fi bí kọ́sì ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ olè jẹ́ kí n ráyè mú blade so kọ́ wa dárò ọ̀bẹ̀ torí pé kúkú láti fi pé àmì ìbànújẹ́ ni pé nígbà tó ń dárò ọ̀bẹ̀ àwọn ọ̀daràn pọ̀ láyé bá ń nítaná ti pa aláṣekáṣe yọ àníkẹ́ ẹni bá a mọ̀ pé inú òun pàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń ṣe fi rùn gbálẹ̀ tó eléyìí kò sí nínú ìlànà bákan náà kókò òkúta ẹ̀kú láti lọ́ọ́ gba space lórí rédíò space nínú tẹlifíṣàn táwọn kígbe táwọn pariwo ee babalágbádá kú babalágbádá kú ẹ lọ káàlẹ̀ lọ káàlẹ̀ báwo káà onímẹ́nu lẹ̀ so ariwo tí wàá sọ gbogbo newspaper nípa ẹ̀rọ gbọ́kọ̀rọ̀ ọmọ kí láyé fẹ́ fi ṣe ayé kan ọmọ pé ń bẹ́ ń gbà tí ń bẹ̀ kí á ní wọ́n á fẹ́ fi ku rẹ̀ sí wọ́n tún ní kó ọrùn ọmọ ọrùn wo so eléyìí báyìí ó ń bẹ nínú anáyé ìmọ̀ pariwo kókùkú eléyìí tẹ́sí Islam kọ̀ fún wa torí pé láyé jàhílíyà tí ìyàwó kun táwọn máa ń ni pé wọ́n máa wá lójúlé lójúlé lọ pariwo pé sáyẹ́ ti gbọ́ kú o sáyẹ́ ti kú o sáyẹ́ ti gbọ́ ah, ah, Islam ò gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé akéde epo kú káwọn èèyàn ó lè bá a gbọ́ kẹ́ni tí ó sì gbọ́ ó lè bá a pọ̀ ká lè bá a pọ̀ péjú síbi àti kírun sí lára ọ̀dà. gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe ṣe nígbàtí anajashi tọ́sálàìsì ilé ìtọ́jú ọba ilẹ̀ habasha ọgbà islam àwọn èèyàn rẹ̀ ọmọ ní mùsùlùmí dípò pé wọ́n ti ẹ̀kírun sí lára nígbà tó kú ìgbà tó kú anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún pé wọ́n sọ fáwọn sàbí pé dájúdájú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà yín o ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà yín ti kú o mùsùlùmí ni o anajashi ó kú nílẹ̀ habasha ọ̀ya ẹ̀já kírun sí lára anabi kírun ránṣẹ́ sí lára láti madina ẹni kí wọ́n kéde fún wọn nítorí kí wọ́n lè bá a pọ̀ kí òun sí lára bákan náà arábìnrin kan wà tó máa ń mójútó mọ́sálásí ànábì sallallahu alaihi wa sallam ó máa ń gba ó máa ń tọ́jú ẹ̀ arábìnrin wa ṣaláìsí lóru àwọn sàábé wọ́n sì áyàn rẹ̀ wọ́n lọ sí lóru yìí náà gbàtílẹ̀ mọ́ ànábì sallallahu alaihi wa sallam kí ló dé mọ́ lágbájá wa wọ́n lọ ti mọ́sálásí lóru àná à ah. hàlà ààrẹ tùmù ni kí ló mú yín má kéde kí ló mú yín má sọ fún mi kí ló mú yín má sọ fún mi ibi àwọn olùmọ̀ọ́ sọ pé kí ló mú yín sọ fún mi ó túmọ̀ sí pé kò burú ká sọ fáwọn èèyàn pé lágbájá kú torí kí wọ́n lè bá ṣe kíni wọ́n lè bá kírun sí lára ṣùgbọ́n kí ló mú yín sọ fún mi lẹ́yìn ikú wọn ni o nítorí àti kírun sí lára anabi sallallahu alayhi wa sallam wa sọ pé àmọ́ tẹ̀dùrúnà anna sọ̀láàtì àlẹ́ àwòtáàkù sẹ́kẹ̀rẹ̀ lẹ́hùn sẹ́yìn ọ̀mọ̀ pé ohun tí wọ́n máa ń kí sáwọn òkú yín lára ni wọ́n máa jẹ́ ìbàlẹ̀ ọkàn fún wọn nù sáré ni so báyìí la anabi ni kí wọ́n mú un lọ síbi tí sáré rẹ̀ wà wọ́n má anabi débi anabi kírun sí lára sára sáré rẹ̀ so eléyìí túmọ̀ sí pé tá a bá sọ pé lágbájá kú táwọn èèyàn lè bá a mọ̀ kó lè bá péjú pésẹ̀ síbi àti kírun sí lára ọ̀dà kí wọn láǹfààní kó péjú pésẹ̀ síbi àti kírun sí lára ah, àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ ó wà nínú hadith eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni máa mi mùsùlùmí yamutu thumma yajtami'u fi salati alayhi arba'una rajulan la yushrikuna billahi shay'an illa shafa'ahumullahu fi ẹnì kan ò ní káwá rí èèyàn ogójì tí wọn kì í ṣẹbọ sọlọ nínú àwọn ẹni tó kírun sí lára àyìnlẹ ogójì tí wọn kì í ṣẹbọ sọlọ nínú àwọn ẹni tó kírun sí lára àyàfi kọlọ ọbọ gba ìpẹ́ wọn lórí ẹ̀ tá a bá rí èèyàn ogójì nínú àwọn tó kírun sí lára tí wọn kì í ṣẹbọ sọlọ Ọlọ́run ọbọ gba ìpẹ́ wọn lórí ẹ̀ ìdí tá a fi ń pariwo gbogbo gbàfa pé ká ṣọ́ra fún shirk ká ṣọ́ra fún ṣẹbọ sọlọ ẹ sì ti mọ̀ pé sẹ́bọ̀ sọ́lọ̀ ó gbogbo nílẹ̀ yorùbá yìí kọjá sí sọ sàṣe yẹn ni ọ̀ma sẹ́bọ̀ sọ́lọ̀ bí ọba ló ń dèndì ó ní lábàwọlé bí ọba ṣe yìí bí ọba ṣe yìí ọ̀nà ń bá wọn sọ̀rọ̀ bí ọba ṣe yìí ń bá wọn ṣe yìí bí ọ̀ṣẹ́ lẹ́yìn jàǹkáwọ̀ kan wà lé wọn tó ń nà ń bá wọn tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn wọ́n máa yọ pinnu akitẹ́rù fún mi lẹ́hìn ilẹ̀ wọ́n kò mú ṣèlú wọn bá gbọ́ àfikún ẹgbẹ́ bá ń sẹ́ sọ pé àwọn ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ náà wọ́n tún ṣẹbọ sọ̀lọ̀ tọ ọwọ kú ńgbà tó wá kú tán gbogbo sáfù alákọ̀ọ́kọ́ sáfù ẹlẹ́kejì sáfù ẹlẹ́kẹta sáfù ẹlẹ́kẹrin nínú àwọn tó kírun sí ọlá wa mushrikuna mushrikuna mushrikuna mushrikuna ìmáàmù wa mushrik mo kọ́ ọ́ ma tó ma mushriku tó lẹ́nu mi ò mọ̀ pọ̀kú de Lárúbáwá mushriku ọ̀sẹ̀ kọ́ tìyẹ́ báyà àbí ọ̀bá yẹ àwọn mọ̀lẹ́kà pé irú ìlú burúkú wo lọ́wọ́ á ń gbé ha anabi sallallahu alaihi wasallam sì sọ wọ́n ní tẹ̀ ń bá kírun sókù lára fa akhlisu lahu min ad-du'a ẹ ṣàdúrà fún tọkàntọkàn torí pé òun bùkátà àdúrà ẹ kọjá sí sọ ọ wá pé ògidì fún ọ ògidì ọ̀sẹ̀bọ ògidì ọ̀sẹ̀bọ la ilaha illallah kọ́dà níbi tí wọ́n ti ń kírun lára yẹn kì í gbogbo èèyàn ló gbàgbé kí wọ́n bọ́ sókòtò di òun kí wọ́n mọ tó di mọ́jú tọ́ba sì dàbí irọ́ lè má mú kan tí síwájú òun gbà mí tí kírun sókù lára kó tí wọ́n sá wàrà òun ẹ bá àwọn oríṣiríṣi nǹkan bẹ̀. bí òun kẹ̀kọ́ pé òun àìbá mọ̀ kí ni àwọn àṣẹlẹ̀ ẹ̀dá kùn ló síwájú kírun sí yẹn láfa torí ẹ̀ ló fi jẹ́ pé jẹ́ra ti ń gbé àwùjọ táwọn irú ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ kò burúkọ pàkọ́lẹ̀ tí mo bá kú o lágbádá ni kò kírun sí mi la tí lágbádá náà bá ti kú àjẹpẹ́ lágbádá àbí kò sí nítòsí àjẹpẹ́ lágbádá tí o bá sí òun àjẹpẹ́ lágbádá tí o bá sí òun àjẹpẹ́ ni tí irú ròyìn báyìí báyìí báyìí báyìí ti máa ń bẹ lára rẹ̀ tó jẹ́ àlùsùnà ni kò kírun sí mi lára. wà á ilá lọ́jọ́ tó ń kó káàtà láàánú tó yẹ kó gidi ọ̀daràn ńlọ tó síwájú tiẹ̀ tèèyàn báyà kọ́lọ́ má jẹ káwa kọ́ má jẹ torí ẹ̀ ẹ lọ́ mọ̀ nígbà tó rẹ̀ dáná rí nígbà tí èèyàn kú kí láàfin mọ̀ rẹ̀ nínú ọ̀nà ni anutku bi shahadatayn 'inda al-mawt kọsọ ilaha illallah nígbà tí kú dé àmì kanu nínú àmì pé òkú rẹ̀ àtúbọ̀tán rẹ̀ ọ̀dà yọ̀ọ̀dà ṣùgbọ́n ẹ ti mọ̀ pé straight forward alijanna lọ́nà o sẹ́wọ̀n káàdì ti ta ka ní sọ ti sọ pé ọ́ padà wà alijanna náà ní lọ́jọ́ kan gbogbo ohun tó wù ọ́ ti ṣẹlẹ̀ sí ọ kó o tó wà alijanna ọ́ padà sẹ́kìnì ọ́ padà wà alijanna ó sì mẹ́nu wọn jẹ́ pé ìgbà tó ti wé tààràtà ni ọ lọ sí alijanna kọ́ lọ́n ṣe tèmi pẹ̀lú yín bẹ́ẹ̀. bákan náà ẹni tó kú pẹ̀lú pé òógùn òógùn jáde òógùn jáde wájú ẹ̀ nítorí pé wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ìpè mọ́tò mọ́mìnì bí arakil jabin ikú mọ́mìnì máa ń wáyé ni pẹ̀lú mímọ́ làágùn níwájú òógùn yẹn àmì pé àtúbọ̀tán rẹ̀ dànù. bákan náà alimọ́tò laylatal jumu'ah aw naharaha èrò kú lóhùn àbọ̀sánjìmá síbá àmọ̀ràn júmọ̀ à òun náà ní kíni alẹ́ ẹjọ́ alhamis òun lòru júmọ̀ à ọ̀sán júmọ̀ à láti gbàtà alifájárì ti yọ títí tó rún òfìsè kíni tí ó fi wọ̀ yẹsẹ pé kéèyàn wá para rẹ̀ ń o ìyẹn ni pé tọ́lọ́ kọ́ péjọ tó kú ẹni tó bá kú bẹ́ẹ̀ nínú àmì dáadáa ni torí kó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé máa mi muslimin yamutu yawma aljumu'a aw laylata aljumu'a illa waqaahu allahu fitnata alqabr kò sí mùsùlùmí kan tí ó kú ní òru jumu'a àbí ní ọ̀sán jumu'a àbí kọ́ lọ́wọ́ bá kọ́ là kọ́ sọ níbi fìtínà sàárè ọlọ́wọ́ là yóò sọ bákan náà kéèyàn kú lórí lójú ogun ogun tí ń jà láti gbẹ̀sìn ọlọ́wọ́n bá ga. wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun. àwọn tí wọ́n pa sí ojú ogun tí wọ́n lọ jà láti gbẹ̀sìn ọlọ́wọ́n bá ga ẹ má rò kókù ni wọ́n o alààyè ni wọ́n ọ̀dọ̀ ọlọ́wọ́n bá wa ni wà tí ó ti máa rọ̀ wọ́n lọ́rọ̀ torí ẹnikẹ́ni tó lọ́ọ́ ṣe jihad fi sabilillah tó sì kú sójú jihad yìí báyìí àmì dáadáa ni jihad ẹ̀wọ̀n pé jihad tá à ń sọ ó ní jihad tí máa mẹ́mìí lọ ó gbédà ó náà gbédà ó wà nù bàálù ó náà wà nù bàálù ó wà nù táǹkà ó náà wà nù táǹkà ètò ìpọ́n káyé o jihad ètò máa mẹ́mìí lọ hmm, ẹni kúkúrú eléyìn fahuwa fi sabilillah irú àwọn eléyìn àmì dáadáa ni bákan náà ẹni tó kú sínú gbóná àsìkò tí gbóná ṣẹlẹ̀ ìgbóná lọ́wọ́ kú sí àmì pé àtúbọ̀tán rẹ̀ dáa ni bákan náà ẹni tí inú run pa inú run lọ pa àrùn tí ń ṣe inú lọ́wọ́ àrùn náà ló sì pa àmì dáadáa ni bákan náà ẹni tó tẹ̀rì sódò ẹni tó tẹ̀rì sódò ẹni tí lè wó pa gbogbo eléyà mi dáadáa tó bá jẹ́ mùsùlùmí ni fa àwọn tí èsì mùsùlùmí ti gbogbo rú akutuku wọn à ń sọ̀rọ̀ mùsùlùmí kìí sì sẹ́ni tó wáyé pé mùnáfìkì tó kó ju ayé ní islam tiẹ̀ bákan náà obìnrin tó ṣe pé ń rọbí lọ́wọ́ ẹni kópa àmì dáadáa ni bákan náà ẹni tó kú sínú pé iná ti ń jó lọ́pa àmì dáadáa ni bákan náà ẹni tó so yìí pé owó tí máa yọ lẹ́gbẹ̀ẹ́ tí máa yọ lẹ́gbẹ̀ẹ́ ńlọ yọ ńlọ ṣekú pa àmì dáadáa ni bákan náà ẹni tó kú lórí pé ń dáàbò bo dúkìá rẹ̀ àmì dáadáa ni bákan náà ẹni tó kú lórí pé ń dáàbò bo ẹ̀sìn Islam àmì dáadáa ni ẹni tó kú lórí wípé ń dáàbò bo ẹ̀mí rẹ̀ àmì dáadáa ni ẹni tó kú lórí pé ń sọ ẹnu àlẹ́ ẹ̀sìn Islam àmì dáadáa ni ẹni tó sì kú lórí pé ń ṣiṣẹ́ rí àmì dáadáa náà lẹ́yìn ìgbà téèyàn bá ti wá kú tán yìí àwẹ̀ àwẹ̀ láwọn ìlú kan wọ́n ti máa ń ṣe àyè tí wọ́n ti máa ń wẹ̀kú ní irú mọ́ṣáláṣí kọ̀ọ̀kan yóò láyé wẹ̀kú láwọn ìlú kan wọ́n máa ń ṣe lọ́fẹ̀ẹ́ ìjọba ni máa ń sanwó ẹ̀ láwọn abòmíì wọ́n máa ń gbowó lórí ẹ̀ níbòmíì kúmá irú àyè yóò bá wà àwọn èèyàn máa fẹ́ láti wẹ òkú wọn fúnra ara wọn táwa lẹni tó tọ́jú ike kọ́ wẹ òkú òun náà lẹni tó nímọ̀ jù nípa òfin tó rọ̀ mọ́ wíwẹ̀ kù ẹni tó nímọ̀ jù nípa òfin tó rọ̀ mọ́ wíwẹ̀ kù nínú àwọn ẹni tó ṣe fọkàntán àwọn olódodo tó ṣe fọkàntán àwọn ẹni tó dúró déédéé ńlọ yẹ kọlọ pàápàá jùlọ tẹni tí ròyìn pé sára rẹ̀ tó bá jọka nínú fámílì òkú òun lọ yẹ jù torí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọ́n kú àwọn ẹni tí wọ́n súnmọ́ wọn tí wọ́n jẹ́ fámílì anabi àwọn ni wọ́n wẹ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib radiyallahu anhu àwọn ni wọ́n wẹ anabi sallallahu alayhi wa sallam tó ìdí tá a fi sọ pé kó nímà nípa bí ṣe wẹ̀ kú onígbẹ́ni tí o bá mọ̀ nípa rẹ̀ yọkàn sí òkú yẹn lẹ́bọ̀ wọ̀wọ́ ni yóò sì gbé jáde pọ̀ ti wẹ̀ tó bá sì jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ wẹ̀ kú yẹn kì í so lódodo kì í ṣẹni tó ṣe fọkàtà ó ṣeé tó bá jọ́pọ̀ kan nínú àwọn ọ̀daràn ni kó mú ọ̀kan nínú pààtì òkú yẹn kó gé e, kó ló ń ti nídìí rẹ̀ tẹ́lẹ̀ náà láwùjọ táwọn èèyàn ti bẹ̀rù ọ náà wàláhì ó ṣeé níbi kan gbókùú sí i wọ́n gbé síbẹ̀ lálẹ́ wípé tó bá di láàárọ̀ ibi ìwẹ̀ kú náà wọ́n gbókù sí o wọ́n á gbé tó bá láàárọ̀ wọ́n wàá wẹ̀ subhanallah kó di láàárọ̀ wọ́n bá bá pé wọ́n bá apá kan nínú páàtì òkú ń bẹ̀ mọ́ so ńgbà táwọn olókùú dé àwọn báyìí báyìí báyìí báyìí wọ́n bá ní àwọn ará mọ́sálásí yẹn bá ní ẹ̀dá tí ò ní wọ́ sọ́tún tí ò ní wọ́ sósì a'udhu billah torí di eléyìí báyìí wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe fọkàtà ìdí ẹni tó sì tún ṣe fọkàtà ni wípé ṣé ẹ tẹ rí i bàbá ṣe rí i wàláì bá ṣe dùn láàmú yìí wàláì ń bẹ nínú àwọn èèyàn tó yẹ kí tó bá kú ẹ sì mà kọ́dà ẹ tù ú lẹ̀ ẹ máa béèrè pé ṣé iná ara rẹ̀ ti yí padà kó tèjú tẹ́lẹ̀ ọ̀pá á kò rí báyìí lójú ayé rẹ̀ àìmáyé ó sì ń bẹ nínú àwọn tó kú tó gbé wọ́n ń wẹ ara rẹ̀ sì ń jó wọn bí iná ó sì ń bẹ ẹni tó yẹ pé kó tó kú kì í sasùpá lẹ́yìn tó kú sì dasùpá lójijì gbogbo nǹkan yẹn kò sí ètí ìṣẹ̀lẹ̀ torí àwọn olùmọ̀ á sọ pé. tí ẹni tí ó wù òkú tí ó bá jẹ́ni tí ó ṣe fọkàn tó bá rí àìda lára òkú kò ní panu mọ́ àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ah, lọ́gbẹ́jọ́ ń dà kúgbà tá ti ń jó ni asẹ́ni ni báyìí báyìí báyìí báyìí báyìí ẹ mà pé tó bá ṣe bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ó ti rẹ̀ torí pé mùsùlùmí ọba àti àmọ́ ti kú rẹ̀ bákan tó bá jẹ́ pé ó rí dáadáa afọkọsọ ẹni tó ṣe fọkàntán ní ọ̀sọ́ ẹni tó ṣe fọkàntán tó bá rí dáadáa kò ní sọ àìdá ní ọ̀sọ́ torí ẹ ẹni tí wọn kú gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe fọkàntán ó gbọ́dọ̀ jẹ́ olódodo ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró dọ́gba. tọ tó bá jẹ́ fámìlì rẹ̀ ń dáa jù tó kù bá wa sọ yìí lágbájá ni kọ́wé mi lágbájá nínú àwọn èèyàn nìkan wẹ̀ òun náà lọ gbọ́dọ̀ wẹ̀ òun náà lọ gbọ́dọ̀ wẹ̀ ṣùgbọ́n o ìdí tá a fi gbọ́dọ̀ múrù nǹkan ìṣe ó ní pé òkú òun ara rẹ̀ kó tó kú ju ẹlòmíì lọ ìyàwó rẹ̀ náà sì mà tó bá níyàwó. ó lè jẹ́ pé àlébù kan bẹ lára rẹ̀ tí ọ̀fẹ́ kẹ́nìkan kọ́ mà kọ́dà lẹ́yìn kú o àmọ́ tí ọmọ òkú tí lágbájá bá mà kò burú yàtọ̀ sí pọ́ńkọ́ fòkú ńlẹ̀ pé kẹ́nìkẹ́nì ọ̀wẹ̀ torí ẹ ẹni tó bá sọ àsọtẹ́lẹ̀ pé kọ́ wẹ̀ ń ọlọ́lẹ́tọ̀ sí jù bákan náà lẹ́yìn eléyìí lọ́wọ́ kan bàbá rẹ̀ tó bá jọkùnrin tí o bá sí bàbá lọ́kàn bàbá bàbá kò tún sí bàbá bàbá ọwọ́ kan àwọn ọmọ kò sáwọn ọmọ ọkàn àwọn ọmọ ẹ̀yà kò sáwọn ọmọ ọkàn àwọn àbúrò abẹ́gbọ̀n bàbá gẹ́gẹ́ bá ń ṣe ṣe tartibu al-asabati fil mirath gẹ́gẹ́ bá ń ṣe máa ń to àwọn ọkùnrin tí ó jogún èèyàn níbi ogún pínpín bẹ́ẹ̀ ni ó máa kà tí ó sílẹ̀ yọkàn lẹ́yìn tí ó sílẹ̀ yọkàn lẹ́yìn tí ó sílẹ̀ yọkàn lẹ́yìn bẹ́ẹ̀ la ṣe tọ́ kọ̀ wá sí àwọn mọ̀lẹ́bí bàbá ajẹ́pẹ́ lẹ́wìl arham àwọn mọ̀lẹ́bí ìyá lọ́kùnrin àwọn ní ọ̀wọ́ ọkùnrin kò burú kọ́kọ́ wẹ̀ ìyàwó rẹ̀ nítorí pé ìjọkọ àti ìyàwó àjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn ikú kò mú wá sópin bìdẹ̀lì ni pé wọ́n lè wẹ̀ra wọn ẹ̀rí rẹ̀ ni pé wọ́n lè wẹ̀ra wọn aisha radiyallahu anha anabi sallallahu alayhi wa sallam sọ fún yín pé tó o bá kú wọ sí ọlá aisha náà sọ fún anabi tó bá kẹ́hìn náà lẹ kọ́kọ́ kú sí yín lára ó sì sọ pé tí ìbá sí àwọn ọkùnrin borí wa ni lórí anabi sallallahu wọn wẹ tó bá pé anabi ò tí ì ni tí ó jẹ pé ó ni abati gbà káwọn ọkùnrin ọwẹ mọ ó túmọ̀ sí pé ọkọ lè wẹ ìyàwó ìyàwó lè wẹ ọkọ eléyìí ọjọ́ ti àwọn tí wọ́n máa wẹra wọn kámẹ́ pé ọ̀ràn àyàn ẹni ká wẹ òkú mùsùlùmí o ọ̀ràn àyàn ni ká wẹ nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam wọ́n fáwọn sàábé nígbà tárakùnrin kan tó ṣubú látòrí ìràkúnmí rẹ̀ níjọ́ Àrafà wọ́n ṣe hajj ó ṣubú torí pé ràkúnmí rẹ̀ ó gún kẹsẹ́ nígbà tó ṣubú tán ọwọ́ abá bẹ́ẹ̀ kú anabi sallallahu alaihi wasallam ni ẹ̀rọ̀sẹ̀lúhu bima'in wa sidr wa jannibuhu at-tayb wa la tukhammiru ra'sahu wa wajhahu ẹlọ́wẹ́ pẹ̀lọ́sẹ̀ àtomi ẹlọ́wẹ́ pẹ̀lọ́sẹ̀ àtomi ẹ̀ ò sì gbọ́dọ̀ jẹ́ kí lọ́fíńdà ọ̀kan rẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ bo ojú àti orí rẹ̀ ìrìnsìlú wàhálà ọmọ àṣẹlélẹ ẹwẹ ó túmọ̀ sí pé ọ̀ràn àyàn òun náà ní ká wẹ òkú bákan náà nínú hadith ummi atiya radiyallahu anha nígbà tó máa nábì sallallahu alaihi wasallam kú ummi atiya òun àwọn obìnrin tí ń wẹ̀ anábì wa sọ fún wa pé ìrìnsìlú náà tẹ̀lé ẹ̀fẹ̀ ẹ̀wẹ́ lọ́wọ́ mẹ́ta aw khamsan abẹ́ márùn aw sab'an abẹ́ méje ètò ànílò mẹ́ni ighsilnaha ẹ̀wẹ́ ọ̀ràn àyàn ni ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àyàn lórí gbogbo mùsùlùmí torí pé fardun ni ala sabil kifaya ọ̀ràn àyàn ni lẹ́yìn tó ṣe pé táwọn kan ti ṣe òtítọ́ gbogbo jẹ̀mọ́ yòókù ọ̀dẹ́sẹ̀ àmọ́ tí gbogbo wa tá a bá rẹni tó wẹ̀ ẹ́ gbogbo òjò mùsùlùmí pátá lọ́sẹ̀ lọ gbogbo mùsùlùmí pátá lọ́sẹ̀ lọ. tọ́ ètò sì dáa jù ó náà ní pé tá a máa ń wẹ òkú káwẹ́ lẹ́ẹ̀mẹ́ta àbọ̀dọ̀ dúró lórí ẹ̀kan káwẹ́ lẹ́ẹ̀mejì káwẹ́ lẹ́ẹ̀kẹta eléyìí ló dáa jù tí a bá wá wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ọ̀bá mọ́ àbí bá ń ṣe ń wẹ̀ ẹ́ bẹ́ẹ̀ náà la tún rí pé ẹ̀gbin tún jáde àti àti ẹ̀wẹ́lẹ̀ mẹ́ta kò tí ì má tó a tún wẹ lẹ́ẹ̀kẹrin àti ẹ̀karùn tẹ́yẹ̀ márùn ọ̀bá tó a tún fi kún tó ń ka rẹ̀ ọ̀sà fi jẹun tí ó ṣe pín fún méjì lẹ́yìn márùn òǹkà wọn ò ṣe pín fún méjì méje lànàbí sọ pé ìṣẹ̀lẹ̀ha thalathan ẹ̀wẹ́lẹ̀ mẹ́ta aw khamsan abẹ́ẹ̀ márùn aw sab'an abẹ́ẹ̀ méje sáwa lè gbé kọjá méje bẹ́ẹ̀ ni ó tún wà nù sahihi muslim anabi ni aw akthar min dhalika idha ra'aytunna dhalik àbí kẹ wẹ́jọ méje lọ tẹ́ ẹ bá rí i pé bùkátà ń bẹ fún kẹ wẹ́jọ méje lọ. omi tá a sì máa lò láti fi wọ́n òkú ńṣe lọ́yẹ kọjọ mi tútù ńṣe lọ́yẹ kọjọ mi tútù àbùkátà láti gbómi kaná nítorí pé a fẹ́ wẹ̀ àyàfi tó bá yẹ pé bùkátà ló mú wa ṣe bẹ́ẹ̀ bí kákó tutù mu gan àwa tá à ń wọ òkú yẹn tómi yẹn bá kàn wá lọ́wọ́ ó lè pa wá lára nítorí bó ṣe tutù táwa ti torí rẹ̀ tá a rọra gbómi yẹn gbóná díẹ̀ tó fi lọ́wọ́ kò sí tó burú mbẹ́. ṣé omi lásán náà láti wá wọ òkú ni rárá o à ń bùkátà omi à ń bùkátà ewé sídìrì tá a bá ṣe ewé sídìrì a lè wá ọṣẹ asi bukata kafuro kafura nǹkan mẹ́ta tá bukata nù tọ obìnrin tá a fẹ́ wẹ̀ tó bá jẹ́ ike irun orí rẹ̀ wọ́n ti dì í á tu irun orí yìí báyìí á tu irun orí rẹ̀ tá a fi wẹ̀ nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní òkú ẹni tó fẹ́ wẹ òkú yóò gbé ẹ̀yìn òkú mọ́ orí rẹ̀ yóò gbé sókè bí ìgbà tó fẹ́ gbé jókòó ṣùgbọ́n síwájú eléyìí àyè tá a ti wẹ òkú ó gbọ́dọ̀ jẹ́ àyè tí ó bò ó gbọ́dọ̀ jẹ́ àyè tó wà sísí ilẹ̀ torí pé mùsùlùmí ẹni àpọ́nlé ni ẹ̀mí ń bẹ lára rẹ̀ àbó ti kú ìhòòhò mùsùlùmí Nta asị gbọdọ bò ní ń bẹ láyé a gbọ́dọ̀ wẹ níta gbansasa níbi tí gbogbo èèyàn ó ti máa wò á gbé òkú yìí sí tó bò lẹ́yìn a ti gbé sáyè tó bò bí ilé ìwẹ̀kù á wà á mú aṣọ kan á dàbò ntí ń láàrin ìdodo bí ó ṣe wà ní táfi wá bọ́ aṣọ kúrò lára òkú yẹn ìyẹn ni pé ìwọ tó ń wẹ̀ kò tọ́ sí ọ kó o rí ti ń bẹ láàrin ìdodo àtọrúnkún rẹ̀ bí a ṣe wẹ̀ mùsùlùmí nìyẹn o kò tọ́ sí ọ láti rí ti ń bẹ láàrin ìdodo àtọrúnkún rẹ̀ àyàfi tó bá ṣe pọ́kọ ló ń wẹ̀ ìyàwó rẹ̀ àbí ìyàwó ló ń wẹ̀ ọkọ rẹ̀ torí pé la awrata bayna az-zawjayn kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó nígbà tó wà láwọ àti lẹ́yìn ikú ọkọ bùkátà láti fi nǹkan kan sáàrin dodo àtòrúnkún ìyàwó rẹ̀ ìyàwó bùkátà láti fi nǹkan kan sáàrin orúnkún àti dodo ọkọ rẹ̀ àmẹ́lòmíì ẹnì yóò wọ lè jẹ obìnrin ló fẹ́ wẹ obìnrin yóò fi nǹkan bo àárín ìdodo sórúnkún rẹ̀ wọn ò sì gbọ́dọ̀ rí kí wọ́n tó bò bẹ́ẹ̀ náà lọkùnrin sọkùnrin nígbà tí a bá ti wá bò nǹkan yẹn wà lórí àárín ìdodo sórúnkún yẹn láti wá bẹ́rù kúrò lára òkú yẹn àwọn agbé òkú yẹn á fọwọ́ gbé látẹ̀yìn á máa bọ̀ wá bí ẹni fẹ́ gbé jókòó tá ti ṣe báyẹn á wà fọwọ́ tẹ ikùn rẹ̀ á fi máa fa a fi máa tọ ikùn rẹ̀ wá sísàlẹ̀ a máa fọwọ́ tọkùn rẹ̀ wá sísàlẹ̀ léyìí tí ó fún wa láǹfààní àti pé kí ẹ̀gbin tó bá ṣẹ́kù níkùn rẹ̀ kó jáde ìgbẹ́ tó bá ṣẹ́kù ìtọ̀ tó bá ṣẹ́kù gbogbo wọn máa jáde kódà akramakumullah ní ìyẹn bá ti ṣe tọ́sẹ̀ kan tí òfin rígbẹ́ yà kó tó kú wàláhì tí kú bá dé lójijì ṣàṣòkú ní kútu ẹ̀ bá gbẹ̀ǹdì rẹ̀ torí ẹ̀kọ́ lè bá a mọ̀ pé bá a ṣe dùn láàmú ikú ìníjẹ àìtí ikú là ń soge ikú bá dé ìyẹn di jábútẹ́ báyìí torí pé ikú tẹ́ rí yun kọ̀ rọrùn inna lil mawti la sakarat bí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ ìdààmú dààbò bẹ fún tí máa dáàbò yẹn ìgbẹ́ ti jáde nídìí òkú lásìkò tẹ́mi ń bọ́ ìwọ náà tó wá fẹ́ wá wàá rọra gbé wàá rọra gbé bí ẹni fẹ́ gbé jókòó lórí ibùsùn tó ń ti ń wẹ̀ so bó ṣe ń gbẹun tẹ́lẹ̀ náà kó tiẹ̀ tó fọwọ́ wọnú àwọn ìgbé tó máa jáde torí pé n tó dìgbẹ́ mu ti lọ anabi sallallahu alaihi wasallam wọn ni al-aynani wika'u as-sahi faman nama falyatawadda ẹyẹjú òun ni okùn tó so ibi tí so ń gbà jáde ihò òdì tí so ń gbà jáde o ẹ̀yinjú méjèèjì ló so bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ tún á lọ àlàsì bó o bá ti lọ pé ọ̀rọ̀ okùn tú àbí òtù okùn ti tú ẹ̀ bàbá yẹ pé òun bá máa tú okùn ikú kọ́ à ó tú kọjá sísọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó kú yìí ìgbà tí wọ́n ti ń gbé báyìí ìgbẹ́ ó ti máa jáde tẹ́lẹ̀ náà ìgbẹ́ ó ti máa torí pé gbà tó gbé ikùn ó ti máa fún àwọn ìdọ̀tí tó ṣẹ́kù yẹn yóò ti máa fọ́ọ̀sì wọn wọ́n ti máa jáde tó bá tún wá fọwọ́ wọnú tó fọwọ́ wọnú wálẹ̀ wà á rí pé àwọn ìgbẹ́ tó ṣẹ́kù yóò máa jáde yóò máa jáde bẹ́ẹ̀ sẹ́ wá sí yẹn ẹ̀ máa dá mi <laughs> kìí sẹ́yìn púpọ̀ la need ọ̀wọ́ ẹni tó lè wẹ̀kú gbẹ̀yẹn kan ló lè wẹ̀ ẹni ó ti tó èèyàn méjì ló lè wẹ̀ ẹni ó ti tó àyàfẹ́ tí ó bá ràn wọ́n lọ́wọ́ yẹ́n á sẹ́ kékeré gbogbo èèyàn kó jọ yóò fojú mi pé kíni so ọwụwa ẹni tí wọ́n wẹ̀kú àtẹni tí wọ́n ràn lọwọ la bùkátà ń bẹ gbogbo wọn sì gbọdọ jẹ ẹni tó ṣe tí ti wọ́n fọ ọwọ́ náà ń jáde yẹn títọ́ ń jáde ẹ̀ máa fomi sin ibi gbé sí yẹn ẹ máa fomi sin kódà lọ́nà fi ní rí torí pé ní mùsùlùmí torí pé pé lọ́mọ arántí pé tání tání wọn náà bí wọ́n ṣe sí yọ pé yóò máa sin ìgbẹ́ yẹn lọ gbàtẹ́ bá ti wá sí bá ń tán ẹ wá kí ẹni tó fẹ́ wò pé ó kí àkísà bọ̀wọ́ àkísà tó bá kì bọ̀wọ́ ni wọ́n á mú lọ sí bìjáde ìgbẹ́ àti bùjáde ìtọ̀ yọ̀ọ́ kọ́ bá nu ibi títọ̀ ti ń jáde gbogbo ẹ̀ lábẹ́ aṣọ náà yorùbá ní pòwe tí ń tẹ́ra rẹ jẹ́ o pẹ́ni tó kú tó rí owó ohun ìgbéra pamọ́ fún àwọn wọn mà á ah, má báwọn kò fárùn sí ń wẹra wọn tí mùsùlùmí làwọn sọ yìí mùsùlùmí nítorí pé okùn ọ̀gbọ́dọ̀ rídìí rẹ̀ torí ẹ̀ lábẹ́ aṣọ náà ni wọ́n ti bọ̀ tábà lábẹ́ aṣọ wọ́n ti bọ̀ fọ̀tọ̀ lábẹ́ aṣọ ni wọ́n ti bọ̀ fọ̀gbẹ́ Allahu akbar adúpẹ́tọ́ lọ sí wa mùsùlùmí lẹ́yìn tá a máa ṣe léyìí tán wọ́n wá ṣe àlùwàlá fún ọ ẹni tó fẹ́ wẹ̀ ọ́ yọ wá dà yọ dà pé òun fẹ́ wẹ̀ òkú fẹ́ràn kó kú lọ́yẹ̀ kọ́ dà àmọ́ pọ́ mi àní ti rá níyà yìí má ó ti parí wọ́n tó fẹ́ wẹ̀ lọ́wọ́ adá ní ọ̀pọ̀ fẹ́ wẹ̀ kù ọba ṣàlùwàlá gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlùwàlá yẹn wàá bá ṣàlùwàlá yàtọ̀ sí pé òní fomi yọ lẹ́nu ọ̀gbọ́dọ̀ dá mi sí ẹnu òkú wàá kàn án mákìsà tó tó tó tó má dáadáa wàá fomi sí wàá fi nù ní eyín wàá tún mákìsà wàá fomi sí wàá kébọ̀ nù mú kí ẹ sọ pé ó fún omi síbẹ̀ o ọ̀wọ́ pé ó rin wàá kébọ̀ nù mú wàá kébọ̀ nù mú wàá bá bọ́jú wàá sí gbogbo àlùwàlá fún kẹ́kọ̀ọ́ àti máa ń sàlùwàlá lẹ́yìn rẹ̀ wọ́n wá mú omi àti ọṣẹ tó o bá rí ewé sídìrà wọ́n á fi fọ orí rẹ̀ wọ́n á fi fọ orí rẹ̀ má irùngbà rẹ̀ wọ́n wá dá mi sí i wọ́n á báyẹn lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ wọ́n á fọ ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún wọ́n á fọ títí dé sálẹ̀ lágbọ̀n iwájú wàá tún fọ ẹ̀gbẹ́ rẹ̀ òsì wàá fọ títí dé sàlẹ̀ lágbọ̀n wájú wàá wàá fọ ẹ̀yìn rẹ̀ lágbọ̀n ọ̀tún wàá fọ títí dé sàlẹ̀ wàá tún fọ ẹ̀yìn rẹ̀ lágbọ̀n òsì wàá tún fọ títí dé sàlẹ̀ tó bá ti ṣe báyà ti wẹ̀ kú tán lẹ́lẹ́kẹta àbí ti parí bóyá márùn lẹ́wẹ̀ bóyá méje lẹ́wẹ̀ èyí tẹ́ bá sáwẹ̀ káyìn ẹ fi káfúrà sómi yẹn ẹ fi káfúrà sómi yẹn torí pé káfúrà ó máa ń jẹ́ kí ara kólé kólé kólé kólé kólé sí kósá kò ní jẹ́ kí ara sọ̀rọ̀ alẹ̀ yóò jẹ́ kí ara yẹn kọjá yìí pé yọ pẹ́ kó tó di pé yọ bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa jẹrà so ẹ fi káfúrà sí omi ti parí yẹn báyìí lábá ti ṣe báyìí tán àti wẹ òkú wa tán nìyẹn o ó sì dájú wípé gbogbo àná làmọ̀ wẹ jánábà wẹ̀. yẹ bá ń ṣe wẹ̀wẹ̀ jánábà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa wẹ̀ kú ìyàtọ̀ tó kàn wá ń làníyàn pé nínú ìyàtọ̀ tó wá ń onípa lọ́sẹ̀ nígbà tá a bá fẹ́ wẹ orí rẹ̀ eléyìí tí kì níbi ìwẹ̀ bákan náà nínú ìyàtọ̀ tó onípa òfin káfúrà sómi tó fẹ́ lùgbẹ̀ eléyìí nínú ìwẹ̀ tọ̀ àfìlọ́fíńdà sí àwọn ààyè ìforíkalẹ̀ iwájú imú àwọn àtẹ́lẹwọ́ méjèèjì orúnkún méjèèjì àwọn orí àwọn ọmọ akásẹ̀ ẹsẹ̀ méjèèjì àfìlọ́fíńdà sí wọn àti gbogbo ibi tó jẹ́ pàlàpàlà lára bí abíyá bí àrìntàn bí eh, agbọn ibi tí gbẹ̀ ń gbà jáde wọn àfìlọ́fíńdà sí gbogbo ibi tó bá jẹ́ pàlàpàlà ní àárín yẹn tó bá ṣẹlẹ̀ pé ẹni tó kú ọkùnrin ni ògidì obìnrin lọ́wọ́ wà níbi tó wà níbi tó kú sí àbóbìnrin ló kú àwọn ọkùnrin ni wọ́n wà nítòsí rẹ̀ bóò láti sè dáàsì ni pé àwọn ọkùnrin yẹn yóò ṣe tẹ̀yẹ́mù fóbìnrin yẹn yóò ṣe gba orí aṣọ ètò pé wọ́n fọwọ́ kan lójú o yóò ṣe gba orí aṣọ wọ́n fa aṣọ lé ojú rẹ̀ wọ́n fọwọ́ pa wọ́n fa aṣọ lé ọwọ́ rẹ̀ wọ́n fọwọ́ pa tó bá ti ṣe báyìí ó ti tó. bẹ́ẹ̀ náà ni obìnrin yóò fasọ lé orí ojú rẹ̀ yóò pa lé orí ọwọ́ rẹ̀ pa mú bí wọ́n ṣe lọ sínú tó bá jẹ́ pé ẹni tó kú iná ló jó gbogbo ara ti bàjẹ́ kò sí bá a ṣe lè ara ń já tómi ara ọjà wọ́n á ṣe mú fún pa ojú rẹ̀ pa ẹsẹ̀ ẹgbẹ́ tá a bá da mi sí lára aró burẹ́kẹ́ yọ jà eléyìí tẹ́ ẹ̀mú náà ni wọ́n ṣe fún tí wọ́n fi lọ sí. tọ́ ara òkú yìí a lè wẹ̀ bì kan a lè wẹ̀ bì kan a wẹ̀ tó ṣe wẹ̀ eléyìí tí ò ṣe wẹ̀ a sì tẹ̀yẹ́ mú fún dípò rẹ̀ yẹnni pé a wẹ̀ débi tó ṣe wẹ̀ a tún a sì tẹ̀yẹ́ mú fún bẹ́ẹ̀ la ṣe ṣe òkú yìí tá a fi sìn. tọ́ ẹni tó bá wá wẹ òkú ọjẹ etí súnà tọ́ka sí ipe kọ́ wẹ̀ hadithi tó mu wa hadithun hasan ọ̀dà torí ẹni tó bá wẹ̀ kọ́ wẹ̀ àmọ́ tí wọ́n bá wẹ̀ kò sí tó ṣe ẹ̀sìn rẹ̀ àmọ́ kọ́ wẹ̀ lọ́dà jù ẹni tó bá wẹ̀ kọ́ wẹ̀ ṣé mùsùlùmí ó lè lọ bá wọn wẹ̀ kèfèrí torí kọjá bàbá rẹ̀ àbọ̀já búrò rẹ̀ àbọ̀já ọmọ rẹ̀ lára o mùsùlùmí àwọ̀rọ̀ bá wọn wọ kẹfẹ́ ni kò sí gbọdọ̀ bá wọn gbé òkú rẹ̀ kò gbọdọ̀ bá wọn gbókù kẹfẹ́ ni kò gbọdọ̀ bá wọn fi aṣọ sí lára kò bá wọn kírun sí lára kódà kọjá bàbá rẹ̀ kódà kọjá ìyá rẹ̀ kódà kò sí ọmọ kódà kọjá ọkọ àbíyàwó rẹ̀ mùsùlùmí àwọ̀rọ̀ bá wọn kópa mẹ́rin torí pé Aisha torí pé Ali ibn Abi Talib radiyallahu anhu ó sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní bàbá òun ti kú ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib ìyẹn bàbá tiẹ̀ ó ti kú ó sì máa pé àwọn kufaru Quraysh wọn ò ní sin torí pé kùtọ́ bá ti lọ́ọ́ma wọn ì bá wọn sin wọn ò ní torí pé ó ti lọ́ọ́ma anabi sallallahu alaihi wasallam ni kí gbé wọ́n gbẹ́lẹ̀ fún kí sọ sí kòtò wọn ni wọn wẹ wọn ni wọn fasọ gbẹ sí láwọn ní kíní torí ẹ tí wọn náà bá kú kẹfẹẹrí wọn sọ sí ọ wọn kàn yọ kótó ní kálukú bá sinmi kọ ọmọ bá márùn kọ ọmọ bá fòórùn lé àwọn èèyàn lù mùsùlùmí ilẹ̀ ní àmọ́lé torí ẹ ọlọ́mọ pa ádá sáìdá apá kan nínú àwọn olùmọ̀ wọn ní tá a bá wẹ òkúta ká gé kaná rẹ̀ tẹ kaná rẹ̀ bá gùn ká dín irun mú rẹ̀ kù. tí irun rẹ̀ bá pọ̀ apá kan nu wọn sì ní rárá àbùkátà rẹ̀ àwọn oníṣẹ́ ní ká gé wọn rẹ̀ rí mu wa àwọn sì sọ ṣùgbọ́n ká gé lọ́dà ẹgé kaná fún tí kaná rẹ bá gùn ẹdún ẹdín irunmu rẹ tí rẹ bá ìtẹ̀bá wa gé àti rẹ sínú rẹ̀. ń gbé nǹkan rẹ̀ lọ ni sáwálé bá fárun abíyá àti irun abẹ́ rárá o wọ́n lè yìn pamọ́ ètò pamọ́ kò sẹ́rì kankan tó sọ pé ká fáyìn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wò tọ́ téèyàn bá wá kú sójú ogun lórí gbẹ́ngbẹ́sìn ọlọ́run bá ga ogun jihad tó bá kú àníwẹ̀ àní bọ́ọ̀ kúrò lára rẹ̀ àti ní kírun pa ìgbẹ̀yìn sí lára bá sì lọ sínú. Si báyìí nàbí sallallahu alaihi wasallam ṣe sọ fún sin àwọn ẹni tó kú sójú ogun Uhud wọn ò ní wẹ̀wọ̀n wọn ò ní bẹ́ẹ̀ kúrò lára wọn wọn ò ní kírun sí wọn lára tìbàtà tìbàtà ni wọn lọ sí wọn ìyẹn àwọn tó kú sójú ogun. oyún jábọ́ lára obìnrin oyún dànù lára obìnrin sákìrùn sí lára àwẹ̀ sákìrùn sí lára sáfàsọ̀gbẹ̀yìn sí lára sásì tí àwọn mùsùlùmí àbákan lọ sọ sínú pólíbáàgì Ghana must go akalọ sọ sínú gbaalẹ̀ rárá gbogbo ọmọ tí wọn bá bí àbí ọmọ tí oyún rẹ̀ jábọ́ lẹ́yìn oṣù mẹ́rin torí pé lóṣù ti fẹ̀mí sí lára ẹ̀dá rẹ̀ ti pé ọwọ ajábọ ló irú àkìrùn sí lára láti oṣù mẹ́rin lọ síwájú àmọ́ tí ó bá ti tó oṣù mẹ́rin àkàmúlá lọ sọ sí kòtò kan ẹsẹ̀ pé ẹ̀sọ́ sórí àkìtà ọ fájà àbẹ́lẹ́dẹ̀ jẹ́ ọ a'udhu billah tẹ́lẹ̀ ìjọ ti ọmọ tó bá jábọ́ èèyàn ṣe kú para rẹ̀ èèyàn ṣe kú para rẹ̀ ó ní kú yájẹ̀ sí lọ nígbà tó ní gbogbo dúkìá ti bàjẹ́ ó sì lọ́ọ́ para rẹ̀ ọjọjẹkújẹ ọba kú sáwẹ abániwẹ awẹ torí pé nítorí ṣe yẹn kò sọ di kèfèrí pípa tó para rẹ̀ kò sọ di kèfèrí ó tilẹ̀ jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam fi hàn pé ewu tó fi para rẹ̀ náà lọ́lọ́wọ́ máa fi fìyà náà jahannam sòṣùgbọ́n kò pé káwọn ọmọ wẹ̀ sọ́wọ́n tó igbe nígbà tá a máa ń wẹ̀ kú ká gbé kámẹ́rà wa ká fi fíìmù rẹ̀ pé ńgbà wọn wẹ̀ bàbá ni ńgbà wọn wẹ̀ màmá ni pé kíni kọtọ abẹ́yẹn ò ní tìjú tẹ́wàá máa ya èèyàn gbà wọ́n wọ̀ kọtọ sòṣùgbọ́n tó bá yẹ kó wọ́n fẹ́ ya bí wọ́n ṣe ń wẹ̀ kú wọ́n á fòkú kan wọ́n fi ṣe demonstration torí káwọn ẹ̀tí ọmọ olè bá a mọ̀ kò sí tó burú mbẹ́ àmọ́ kó ku wa pàtó à ń fẹ́ kó wọ́n fótó rẹ̀ nítorí ká lè bá a mọ̀ fi ara yín pé ńdọ́ wọ́n wẹ̀ bàbá kọtọ eléyìí jẹ́ ti wíwẹ̀ kú. tọ́ lẹyìn tá a bá wẹ̀ tán á faṣọ gbẹ̀yìn sí lára ọ̀ràn àyàn ni ká sí lára àyàn ni ká sí lára nítorí pé ẹni tó kú níjọ àràfà yẹn anabi sọ pé náà ò fi hàn méjèèjì ń bẹ lára sásọ fún sí sí fún pa á láṣẹ torí tí nǹkan kan ò mú kúrò nídìí jíjọ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn náà ni ọ̀ràn yẹn ni kí aṣọ ọ̀gbẹ̀yìn yìí kó bo gbogbo ara òkú o ọ̀ràn yẹn ni kó bo gbogbo ara òkú kó sì bo rẹ̀ kó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ àyàfi tó bá jẹ́ pé ẹni tó kú nígbà tí ń ṣe ihram nígbà tó wà ní ihram òun síbẹ̀ tí nínú hadith pé wọ́n gbọ́dọ̀ bójú rẹ̀ wọ́n sì gbọ́dọ̀ bo orí rẹ̀ àmọ́ ọ̀tọ̀ wà á lé tó kúlé tó o máa ṣe hajj àbí umra lọ́wọ́ wọ́n borí rẹ wọ́n sì bu ẹsẹ̀ rẹ. tọ́ aṣọ tá bu ọ́ lára aṣọ kan tó nínú ẹ ẹ wo ìgbà tó fẹ́ wo òkú yùn wọ́n máa gbowó inú owó òkú afẹ́ ra sọ tá a fi sókù lára inú owó rẹ̀ láti mú torí ẹ̀ ìyàwó ètò dọ́gba oná ní pé inú owó ọkọ láti mú nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ torí di eléyìí báyìí ìjẹ́tẹ́lẹ̀ bá yé wa tí a sọ tí òkú wa ní ètò nílá fìbò kèsì pé ọlọ́mọ tọrọ fi sabilillah ẹ̀hẹ́n tabarẹ́ nìkan tó mú wa ń gbà tó kù yẹn ò ní nǹkan kò sí tó burú mẹ́ àmọ́ tó kù bá ní kí ni karambani ẹ wá lẹ́ẹ̀tì lọ́ọ́ bá wọn ra wa champion nítorí kò ń lọ lẹ́tọ̀ọ́ sówó rẹ̀ ju àwọn tí ó jogún rẹ̀ lọ disin nínú owó rẹ̀ láti mú tá a fi raṣọ yẹn sí lára ìsìnkú àlọ́ raṣọ gbèsè pé kìnnìkan gínídà mọ́ọ̀sì ẹ̀ kìnnìkan pé kìnnì aṣọ funfun aṣọ mọ́ntúrù funfun irú táwọn fúlàní máa ń wọ̀ tó máa ń da màálù aṣọ funfun bẹ́ẹ̀sì èsì pé tàn yìnyín kí ló ń fẹ́ fi ṣe torí ìdí ẹlẹ́yìí báyìí aṣọ funfun yẹn táṣọ ọba wa ká táṣọ ọba ká ò aṣọ tó níláyé ọ̀ka kò sí tó burú nínú kọjá pé ọwọ́ aṣọ bó ṣe máa náà tó bá ti lè bo agbọ̀n orí rẹ̀ kò gùn débi pé yóò bò lẹ́sẹ̀ á ẹlẹ̀ sisi àwọn ará koríko á síbi ẹsẹ̀ rẹ̀ yẹn kí ẹ bó ṣe ṣẹlẹ̀ sí Mus'ab ibn Umair radiyallahu anhu àwọn ọ̀gá wa nìyẹn fa nígbà tó kú kò lásọ méjìlá yìí ju aṣọ kan lọ aṣọ kan náà wọ́n sì fi bò la tí wọ́n bá fa aṣọ sísàlẹ̀ gbogbo bo ẹsẹ̀ orí ó yọ ọlẹ̀ tí wọ́n bá fa tí wọ́n bá fi borí ẹsẹ̀ ó yọ ọlẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ọ̀dà ẹ fa kó borí ẹ kó koríko idkhir ẹ kó síbi ẹsẹ̀ rẹ̀ báyìí ni wọ́n ṣe tí wọ́n fi sin Mus'ab ibn Umair. radiyallahu anhu aṣọ tí a fi bo òkú lára lásọ gbẹ̀yìn kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó fẹ́lẹ́ débi pa àmà rí àwọ̀ àwọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ gbogbo ara rẹ̀ inú owó rẹ̀ láti ti mówó tá a fi ṣe aṣọ yìí funfun torí Ànábì sallallahu alayhi wa wọ́n ní aṣọ ètò lóore jù fún aláṣọ funfun torí náà ìníkẹ́ fi sáwọn òkú yín lára. aṣọ funfun ni kẹ́ ẹ máa fi sáwọn òkú yín lára nínú hadithi aisha radiyallahu anha kọ́bọ̀dọ̀ jẹ́ aṣọ harir pé àwọn ah, ọlọ́lá ńlá ló kù aṣọ olówó yẹ bí yẹ kékeré ní pé kíni lábẹ́ fi sí ilé ìjẹ́bù sí jẹ́ ìyẹn wá ti lọ sí hajj ó ti wá kó àkọọ́lẹ̀ kó ń bá kó aṣọ ìhram òun fi sí òun àní fi sí ẹni tó kú sínú aṣọ ìhram nígbà tí ń ṣe ájì ńlá afaṣọ ìhram yẹn sí àmọ́ wò kú sínú rẹ̀ kí ló ń fẹ́ fi sí ọ́sìn o rò pé lẹ́yìn ní o jẹ wàlìjánà rárá o tó ilé ìjẹun ti ṣe jẹ́ńbẹ̀ o àwọn ẹlòmíì tí wọ́n ti lọ sí hajj ẹ̀rí kan ti kó aṣọ pamọ́ ìgbé ni kò fi sin àwọn àní fi sin ọkọ̀ ojú yọ láti sìn bẹ́ẹ̀ nìkan bá sọ́ọ́rù rẹ̀ ọ̀sọ́ sápò ara rẹ̀ ni ẹ pẹ́ ìgbọ́ ẹ rí ilé ìjẹun ti ṣe jẹ́ńbẹ̀ o aṣọ mélòó wọn wà fi sin òkú ni wọ́n fi sókù lára ìsìláàmù là ń sàlàyé yìí o sẹ́wọ̀n kí lọ́dọ̀ àwọn kò fà á kí n lásán ọgbẹ́ wọn lọ dágbádá tí ọ̀wọ́ rí ni ẹnjọ́ pé akúṣẹ̀ burúkú ni lójú ayé wọn lọ dáwó wọn dá agbádá kẹ̀mbẹ́ fún wọn tún dé fìlà fún wọn tún wọ bàtà fún òkúfa ẹ wo fi ní sẹ́sí wọn tún agbẹjọ́kọ lórí àga yọ yọ yọ. Ah. bẹ́ẹ̀ náà ti mọ̀ pé kùsà náà ṣe yọ fẹ́ sọ gíà yọ fẹ́ sọ ọrùn lẹ̀ wọ́n tún gbé ẹ̀sàtì e fọ́ọ̀mù ẹ̀fọ́ọ̀mù ẹ̀yà fọ́tò ah. wọ́n á tún á tẹ̀ sínú bá ń di kàkà di kúkú ni wọ́n tún di okùn mọ́ lọ sí sàárì tí máa tún bí ajá subhanallah torí di irú eléyìí wàláhì wọn fira wọn sẹ̀sìn wọn ti lè gbé kóso rẹ kálẹ̀ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ kọ́ máa sọ ní tó bá níbẹ̀ kọ́ máa sọ ní tó bá níbẹ̀ omi wọn ti gbé sínú sàárè wọn àti kálukọ́ máa sọ ní tó bá níbẹ̀ kálukọ́ máa sọ tiẹ̀ bẹ́ẹ̀ wọn sọ tiẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ yìí ṣe é gùn kó tó kú torí ẹ̀ aṣọ mẹ́ta ló yẹ kó o fi sọ́kùnrin lára tágbára bá ka wọ́n gbé lórí aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n wé ta alákọ̀ọ́kọ́ ma lára wọ́n fa ìtọ́wò alágbọ̀n òsì wá sí apá ọ̀tún tó kéénú wọ́n fi bo apá ọ̀tún òkú ìtọ́wò níbi apá ọ̀tún òkú wọ́n fi bo agbọ̀n òsì rẹ̀ aṣọ yẹn wá ṣẹ́kù sókè yọ ṣẹ́kù sísàlẹ̀ bí wọ́n ṣe wá wé ta alákọ̀ọ́kọ́ yẹn tọ́wà lókè bẹ́ẹ̀ ni wọ́n wé ti ẹlẹ́ẹ̀kejì náà máa wọ́n mú alátòsí wọ́n fi bọ̀ tún wọ́n mú ti tàtọ̀ tún wá wọ́n fi bò sí ẹlẹ́kẹta bẹ́ẹ̀ náà wọ́n ṣe so bí wọ́n ti wá ń ṣe aṣọ yẹn aṣọ alákọ̀ọ́kọ́ wọ́n fọn lọ́fíńdà sí ọ̀pọ̀ ẹlẹ́kejì náà ẹlẹ́kẹta náà tó eléyìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ibi táṣọ wá ṣẹ́kù sí lágbọ́n orí wọ́n kó wá ságbọ́n iwájú ibi tó ṣẹ́kù sí lágbọ́n so wọ́n á wọ́n fokùn so ti bí ẹsẹ̀ títí tó fi jẹ́ pé tá a bá gbé dé ibi tá a sin sí àwa tó okùn yẹn eléyìí jẹ́ tọkùnrin tó bá jẹ́ pé ọmọdé kékeré kùnrin lọ́ba kú ńkọ́ òun aṣọ ẹyọ kan ti tó fún aṣọ ẹyọ kan ti tó fún tá sì fẹ́ ṣe mẹ́ta kò burú ọkùnrin náà tó bá jẹ́ pé ẹ bá fẹ́ fi bí bùbá bọ́ lọ́rùn kò burú ṣùgbọ́n Aisha radiyallahu anha ó nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam kú kuffina fi thalathati athwabin suhuliyya ara aṣọ mẹ́ta aṣọ mẹ́ta ni wọ́n wé má Ànábì sallallahu alayhi wa lára tó ti lu suhulu tó ti wá ní Yemen kò sì sí èyí tí wọ́n ṣe ní bùbánú ẹ̀ kò sí ètò wọn ṣe ń bùbá nù ẹ bùbá dá ń sọ kò bá àjọkùnrin kò bá àjọbìnrin kò mí nìkẹ́ wọ́n ara o ọwọ́ gbé wọ́n kàn wọ́n kàn sí aṣọ wọn dàbí bùbá yóò níwájú yóò lẹ́yìn wọ́n wá sí agbọn ọrùn sí lọ́nà tó yẹ pé àkébọ òkú lọ́rùn yóò wá balẹ̀ lọ ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ lè wá sísí kótó adigun ẹ wé aṣọ kejì ma ẹ wé aṣọ kẹta ma ẹ bá ṣe bá ń ná kò eléyìí jẹ́ aṣọ mẹ́ta tọkùnrin kò sí fìlà mẹ́ẹ̀. ṣùgbọ́n obìnrin aṣọ márùn ni wọ́n wé òun ma alákọ̀ọ́kọ́ yọ dàbí bùbá ó kìbọ̀ lọ́rùn yọ balẹ̀ lọ aṣọ ẹlẹ́ẹ̀kejì yọ jẹ́ ìlọ́dì wọ́n bá fi lọ́dì aṣọ ẹlẹ́ẹ̀kẹta wọ́n fi bo rẹ̀ aṣọ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wé mala ẹlẹ́ẹ̀karùn náà wọ́n wé báyìí ni tóbìnrin ọmọdé kékeré bìnrin tásọ tí ẹ bá máa mẹ́ta ó ti tó èyí tí wọ́n wọ̀ fún bíi bùbá èyí tí wọ́n fi ṣe ìlọ́dì fún èyí tí wọ́n wá wé ma gbogbo ara eléyìí jẹ́ bí wọ́n ti ṣe ṣe aṣọ ọ̀gbẹ̀yìn lára èèyàn lẹ́yìn eléyìí á kírun sókù lára á kírun sókù lára ìkírun sókù lára ọ̀ràn yẹn ni o ṣùgbọ́n ala sabilil kifaya táwọn kan bá ti ṣe kì í sọ̀rọ̀ yẹn lórí gbogbo àlòmà ṣùgbọ́n a fẹ́ ká sojú kòkòrò látijọ́ kan nínú ẹni tó kírun sí lára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe nínú àdé tá a bá rí yẹn ogójì tí èsè bọ́ sọ́lọ̀ tó kírun sókù lára ọlọ́run gba ìsìnkú ẹ̀wọ̀n lórí ẹ̀ eléyìí ló máa túyáyá túyáyá jáde sí i ẹ̀rí pé tó kú bá kú lọ́pọ̀lọpọ̀ èèyàn díẹ̀ lẹ́rìí ń bẹ tí wọ́n wá kírun sí la eléyìí ọ̀dà tó ẹ̀yẹ kẹ́ni tó kírun sí lára kún ọ̀pọ̀ ibi tá a ti mọ̀ igbe ọ̀ràn àyàn ni ká kírun sókú lára ó ní pé níbẹ̀rẹ̀ sí Islam tí wọ́n bá gbé òkú wá pé kánábì sallallahu alaihi wasallam kírun sí lára ànábì máa béèrè pé sọ́jẹ́ gbèsè àbí ọ̀jẹ́ gbèsè tí wọ́n bá ti lọ́jẹ́ gbèsè ànábì ó ní sallu ala sahibikum ẹ kírun sí ẹ̀yìn àyín lára rawahu Muslim sọ́lú àṣẹni ẹ kírun sí la eléyìí túmọ̀ sí wípé ọ̀ràn àyàn ní ká kírun sókù lára bẹ́ẹ̀ náà ni nígbà tí Najashi kú anabi sallallahu alayhi wa sallam wọ́n ní inna akhan lakum qad mat faqumu ọmọ ìyá yín kan kú ẹ dìde ẹ wá kírun sí lára ẹ dìde ẹ wá kírun sí lára àṣẹ lélẹ́yìn náà torí ẹ̀ ọ̀tọ̀ kọkùnrin kópa ńbẹ kóbìnrin náà sì má gbẹ̀yìn bẹ níbi à ń kírun sókù lára gbèsè tọ́sọ́kùnrin bẹ́ẹ̀ lọ tọ́sọ́bìnrin ètò alọ́lá jù oníkọ́ má jẹ́ pé inú mọ́sálásí láti má kírun sókù lára ètò dáàjù oníkọ́ jẹ́lẹ̀ gbansásá torí ẹ̀ wọ́n ní nígbèsè ayé ànábì sallallahu alaihi wasallam àwọn majority òkúta anabi kírun sí lára ibi tí wọn ti máa kírun eid anabi ti máa lọ kírun sí wọn lára kìí ṣe nu mọ́sálásí bó tilẹ̀ jẹ́ pé kírun sí àwọn kan lára nínú mọ́sálásí eléyàn fi hàn wá pé kò burú tá a bá kírun sókù lára nínú mọ́sálásí ṣùgbọ́n ìtọ́ da jù ní ká kírun sí lára ní òde mọ́sálásí eléyìí jẹ́ tibítà ti máa kírun sókù lára afẹ́ wá kírun sókù lára kí làwọn májẹ̀mú tó gbọ́dọ̀ péjú pèsè sí wa lára alákọ̀ọ́kọ́ ni kádà níyà nítorí pé ọ̀sọ̀lẹ́ táǹkì sókù lára kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti àwọn sọ̀làwátì yòókù kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti àwọn sọ̀làwátì yòókù ẹ sì ti mọ̀ pé kò sí sọ̀láàtì jọ́jọ́ sọ̀láàtì biduni àníyà láì dàníyà kò sí sọ̀láàtì jọ́jọ́ sọ̀láàtì bákan náà nínú májẹ̀mú rẹ̀ òun náà ní kọjá pé ẹni tí ó kírun sókù lára yẹn ó ti jẹ́ ẹni tó ti bàlágà tó sì ní làákàyè tó bá yẹ pé ògidì àwọn ọmọ wẹ́wẹ́ ni wọ́n á kírun sí la àti kírun sí la ni o tó bá yẹ pé àwọn wèrè ni wọ́n péjọ kírun sí la wọn àti kírun sí la ni o bákan náà a gbọ́dọ̀ dojú a kọjú sí alikibila kírun sí la a gbọ́dọ̀ kọyìn sí alikibila kírun sí la torí sọ láti là ń ṣe ẹsì màkínú májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀láàtì ọlá làáfíà oníkà kọjú sàlùkìbìlà nínú májẹ̀mú òun náà ní pé ká bo ìhòhò wa a gbọ́dọ̀ kírun sókù lára nígbà tí ìhòhò wa ń hàn síta nínú májẹ̀mú òun tún ní pé àyè tá a ti fẹ́ kírun sókù lára ó gbọ́dọ̀ jáyè tó má kò gbọ́dọ̀ jáyè tẹ́gbìn wa mẹ́ nínú májẹ̀mú òun ní kókùtà kírun sí lára ó gbọ́dọ̀ wà wájú wa tó bá ṣe pé àyè tó kù ti kú làwa náà wà òkú yẹn gbọ́dọ̀ wà wájú wa eléyìí fi hàn yín pé òkú tó wá kú ní jìnnàjìnnà sáàlẹ kírun sí la ránṣẹ́ èyí tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé tókù bá kú sí ààyè ibi tó jẹ́ pé àwọn kèfèrí nìkan ló wà ńbẹ̀ nítòsí súnmọ́ tó dájú ni pé wọn ò kírun sí la wọn ò ní kírun sí lára níbi tó kú sí. Si ajẹ́ wípé àwọn àwo kírun sí la ránṣẹ́ láti bí kíbi tá a bá wà á kírun sí la ránṣẹ́ láti bí kíbi bá wà mùsùlùmí ni ó kú síbi tá a wò sí níbi tọ́jà àárín àwọn kèfèrí ètò sì súnmọ́ lọ́dọ̀ wa ni pé wọ́n kírun sí lára ajẹ́ pé á kírun sí lára torí pé èèyàn kan bẹ́ẹ̀ lànàbì kírun sí láàrí láti jìnnàjìnnà ó náà ní kíni anajash ọba alẹ habasha anabi kírun sẹlómi làbẹ torí ẹ bí ọ̀rọ̀ najashi sì ṣe rí àmọ́ ẹlòmíì tó kú nísìnyí tó kú sáré àwọn mùsùlùmí wọn kírun sí la kí làwọn tó fẹ́ máa kírun sí la sí gbọ́n àwọn ti kírun sí la níbi tó ti kú yìí kí làwọn fẹ́ máa kírun sí la sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o. apákan nínú àwọn olùmọ̀ wa ni tó bá yẹ pé ẹni tó kú èèyàn ńlá bá ní ẹni tó kó ipa gidi nípa ìlọsíwájú ẹ̀sìn Islam bóyá ìmọ̀lọ́tànká ni rẹ́gẹ́dẹ́ bóyá náwó ni lóríṣiríṣi láti mú ìdàgbàsókè bá ẹ̀sìn Ọlọ́run wọ́n ní kò burú wípé tó bá kú táwọn ò sì sí níbi tí wọ́n ti wọ́n ti kírun sí la láti ibi kíbi táwọn náà bá wà ká kírun ránṣẹ́ sí i ṣùgbọ́n ìtọ́tọ́ gbadùn ni pé tó a bá ti mọ̀ pé wọ́n kírun sí la níbi tí wọ́n ti wọ́n ti wọ́n ti kírun sí lára níbi tó kú sí àbùkátà káwọn tún kírun ránṣẹ́ sí la eléyìí lọ́dọ̀ gbadùn. tọ́ nínú májẹ̀mú onígbẹ́ni tí ó kírun sókù gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. òkúta ń kírun sí la náà ma ọ mùsùlùmí ẹ̀yin máa gbé nínú nàìjíríà wà yìí ọ̀pọ̀lọpọ̀ òkú tó bá kú tó bá fẹ́ kírun sí lára àwọn wà àwọn náà tó pé ń tónu àwọn náà bá wọ́n mùsùlùmí torí rẹ̀ ẹni tó bá síwájú àwọn èèyàn kírun sókù lára nírú àwọn àwùjọ tírú rẹ̀ bá ti máa ń ṣẹlẹ̀ kó sọ pé ẹni tí èèbá ṣe mùsùlùmí ó kó bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tí èèṣe mùsùlùmí ò gbọ́dọ̀ kírun sí mùsùlùmí lára bákan náà òkúta ń kírun sí lára a gbọ́dọ̀ rí dájú pé òun náà ń kọ́ mùsùlùmí ni a rí pé mùsùlùmí ni tí o bá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ kírun sí kèfèrí lára o ẹ wá ti torí pé ẹni tó kú gọ́vnọ̀ ni ẹni tó kú pírẹsidẹ̀ntì ni ẹ wá ẹ wá ń wá owó gba gbogbo ọ̀nà kọ́nà ẹ wá nítọ́ ẹm kó tó gbókù rẹ̀ ńlẹ̀ a ẹ gbọ́dọ̀ lára o mùsùlùmí ni wọ́n máa ń lara. sí lára bákan náà ẹni tó kírun lára ti òkúta nke kírun sí lára ó gbọ́dọ̀ kí ti wẹ̀ ẹ́ nígbà tá a kírun sí la sí kódà kó ṣe pé àárò mi sàlùwàlá àárò mi wẹ̀ òkú yẹn kódà kó ṣe pé tẹ̀yẹ́mù ilẹ̀ ẹni tí ó kírun sókù lára ó ṣe tẹ̀yẹ́mù náà la yẹn àwọn kírun lára èèyàn gbọ́dọ̀ dúró àìjókòó kírun sókù lára gbogbo ẹni tó bá lágbára láti dúró ọ gbọ́dọ̀ dúró ẹlẹ́kejì ọ̀nà ni allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ẹ̀ mẹ́rin ọ̀ràn ni eléyìí orígun nínú àwọn orígun ibi tá a máa ń kírun sókù lára ẹ̀ẹ̀mẹ́rin láti allahu akbar nínú àwọn nǹkan tó tún jẹ́ orígun torí pé irun tá à ń kí sókù lára kò fi nǹkan kan yàtọ̀ sí àwọn àrùn yòókù ẹ sì ti mọ̀ pé gbogbo irun tá à bá ń kí anabi sallallahu alayhi wa sallam wọn ni la salata liman lam yaqra bi ummil kitab kò sí irun fún gbogbo ẹni tí ó bá ké Fatiha nù ẹ. bákan náà ọ̀rọ̀ ẹ̀yà tó ní orígun ni kátó sàṣà láti fa nàbí wa Muhammad sallallahu alayhi wa nínú irun tá à ń kí sókù lára bákan náà ọ̀rọ̀ ẹ̀yà tó ní kásàdúrà fún nígbà tá a bá sálámà kásàdúrà fún nínú òun tá à ń kí sókù lára lẹ́yìn rẹ̀ ọ̀ràn àyàn òun náà tún ni wípé ká àwọn orígun yìí wọn lẹ́sẹẹsẹ ọ̀kan ọ̀gbọ́dọ̀ síwájú ọ̀kan ìrun táwọn kí sókù lára ó tún ní àwọn súnnà tá a gbọ́dọ̀ mójútó nínú àwọn gbogbo Allahu akbar sọ sókè eléyìí ni. nítorí kò sí àdéhì kan tó fẹsẹ̀ rin lẹ̀ tó sọ ipò ní gbọ́wọ́ sókè àyàfi níbi tá alákọ̀ọ́kọ́ gbogbo àdéhì tí wọ́n mú wa lórí pé ibi tá alákọ̀ọ́kọ́ nìkan ló ti gbọ́wọ́ sókè kò sí kan tó rin lẹ́nu ẹ̀ a sì wá ní àwọn ẹ̀gbà wa tó wá látọ̀dọ̀ àwọn sàábì rẹ́gẹ́dẹ́ bẹ̀rẹ̀ látòrí abdullahi bin umar radiyallahu anhuma ikú anabi sallallahu alayhi wa sallam wọ́n máa gbọ́wọ́ sókè níbi gbogbo allahu akbar tẹ́ máa ń kírun sókù lára apá kan nínú àwọn olùmọ̀ wọn ló fẹsẹ̀ rin lẹ̀ apá kan nínú wọn ni kò fẹsẹ̀ rìn lẹ̀ nínú wọn ni alimami Daraqutni ṣùgbọ́n ìtọ́dọ́gba ó ní wípé tí o bá fẹsẹ̀ rìn lẹ̀ dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti sahha mawqufan ó fẹsẹ̀ rìn lẹ̀ pé ọ̀rọ̀ sàábẹ̀ ni alimami Bukhari rahimahullah nínú tírà àwọn juz'u raf'il yadayn wọ́n mú ẹgbàá ọrụ regedewa wá látọ̀dọ̀ gbogbo sàábì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó fi dórí àwọn ẹni tí wọ́n gba rìwáyà pẹ́ẹ̀kan bí máa ń gbọ́wọ́ sókè tí máa ń kírun sókù lára gbogbo wọn pátá wọ́n gbà wá látọ̀dọ̀ wọn pé kò sọ́kan nu wọn sókù lára tí kì í sókè níbi gbogbo torí bisimilahi rahman rahim katoke fatiha nínú sunna tuntun wa ń bẹ òun náà ní pé kásádùá kásádùá fúnra wa nígbà tá à ń kírun sókù lára kátó sádùá fún gbogbo mùsùlùmí lápapọ̀ nínú sunna rẹ̀ òun náà ní pé kí ó tà ń kírun kàkè jẹ́jẹ́ kí ó tà ń ké nígbà tá à ń kírun sókù lára kàkè jẹ́jẹ́ kò burú fatiha nígbà tí ń kírun sókù lára ọ̀rọ̀ agbóhùn sókè ó ní sẹ́yìn rí i pé mo gbóhùn sókè wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní mo ṣe bẹ́ẹ̀ ni lè tàlẹ́ mu anaha sunna mo ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ pé sunna ni ìpè fatiha láàkì ń bẹ̀. àsìkò owó ńlá wa kírun sókù lára àti ọlá tí ń bẹ fún kíkírun sókù lára báwo láti ẹ̀sẹ̀ kírun yìí ibi táà ti máa kírun sí lára náà la pè ní ààyè tó jẹ́ òde gbansasa tí ọ̀jẹ̀ ní mọ́ṣáláṣí eléyìí lọ́lọ́lá jù àsìkò tá a sì kírun sókù lára lẹ́yìn tá a bá wẹ̀ tán tá a faṣọ ọ̀gbẹ̀yìn sí lára ni tá a ti sáyàn rẹ̀ tán tó kù bá ń bẹ̀ wájú wa tó bá jẹ́ kókù tó kú sí jìnnàjìnnà ní níbi tá a mọ̀ pé òun ní ti kírun sí lára tá a bá ti gbọ́ pé kú á kírun la á kírun ránṣẹ́ sí i ọlá ti ń bẹ fún ká kírun sókù lára ó wá nínú hadith eléyìí tí Bukhari àti Muslim gbà wá. النبي صلى الله عليه وسلم ولمن شهد الجنازة حتى يصلى عليه فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان وقالوا يا رسول الله ما القيراطان قال مثل الجبلين العظيمين النبي صلى الله عليه وسلم ونقول يعني كان تبعوا síbi tí wọ́n ti ń kí tó wá síbi tí òkú ti kú tó sì tó ná pẹ̀lú wọn kírun sí lára yóò gba ẹ̀san ńlá kan lọ́dọ̀ ọlọ́run orúkọ ẹ̀san yìí ń jẹ́ qirat tó bá sì tún gbẹ pẹ̀lú ẹ̀ ó tẹ̀lé títí wọ́n fi gbé lórí tẹ́ tí wọ́n sin sí wọ́n fi sin yóò wá gba ẹ̀san tó sí qiratan qiratu kan lórí pé kírun sí lára qiratu kejì lórí wípé ọtẹlẹ débi tí wọn ti sìn àwọn sábẹ wa ni kí ni jẹ kìrọọtù kìrọọtù kan kìrọọtù méjì anabi lápẹjúwe rẹ ọdà gẹ́gẹ́ bí àwọn àpáta ńlá méjì òkè ńlá méjì bẹ́ẹ̀ ni kìrọọtù ẹ̀san ńlá ti retí rẹ nù tó bá kírun sóko la ẹ̀san ńlá tó dàbí àpáta ńlá tó o bá tún wá bá débi tí wọn ti sìn tí wọn fi sìn wàá tún gba ẹ̀san ńlá tó nà tó dàbí àpáta ńlá ẹ̀san ńlá méjì nù eléyìí jẹ kó jẹ ń bẹ̀rù báwo láti ṣe wá kírun sókù lára èèyàn dúró tó bá jẹ́ pé ọkùnrin lè fẹ́ kírun sí lára ìwọ nìkan ló sì fẹ́ kírun sí lára àbí ìwọ ni imam wàá dúró ní déédéé bí orí rẹ̀ déédéé bí orí òkú ló dùn tó bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ kírun sí lára tó bá ṣe pé obìnrin ló bá fẹ́ kírun sí lára imam abẹ́nitọ́ ẹ̀kọ́ nìkan ni ọ̀dà kírun sí lára yóò dúró ní déédéé àárín rẹ̀ déédéé àárín òkú yun bíi dodo déédéé bẹ̀ ni ó dùn sí. eléyìí túmọ̀ sí pé tó máa ń pè wọ́n tẹ̀lé imam ó sì máa bọ́kùnrin lẹ́fẹ́ kírun sí lára ni àbóbìnrin ibi tí imam yẹn bá dúró sí tó bá jólùmọ̀ o ìní ó fi hàn án wípé ọkùnrin là ń kírun sí lára àbí obìnrin tó bá dúró déédéé bí ọ̀gángan orí rẹ̀ ta ni wọ́n kírun sí lára ọkùnrin tó bá sì dúró déédéé bíi dodo rẹ̀ tani wọ́n kírun sí lára obìnrin wọ́n wá sí Allahu Akbar ó ti dàníyàn lọ́kàn rẹ̀ kó ń kírun janaza kò ní ìdíkọ́ dákọ̀ rẹ̀ kí la fẹ́ fún kọ́ rẹ̀ sí tó o bá tiẹ̀ mọ̀ sọ́kùnrin ni àbóbìnrin òkú tó wá gbé wa tó wá sí Allahu Akbar nígbà tó bá sí Allahu Akbar wọn kì í ṣe du'a ul istiftah wọn yìí sàdúrà bẹ̀rẹ̀ ẹ̀rún níbi kírun sókù lára ọkàn sí a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim wàá sì ké fatiha lẹ́yìn allahu akbar alákọ̀ọ́kọ́ nù sọtọ́kake súra lẹ́yìn rẹ̀ apá nínú àwọn olùmọ́ni kò burú àwọn ètò pọ̀ jù wọ́n ní rárá torí pé wọ́n á nínú rìwáyà mi látọ̀dọ̀ Ibn Abbas yìí kan náà wípé ké súra lẹ́yìn fatiha apá nínú àwọn olùmọ́ni rìwáyà yẹn wà ṣáàdà riwaya tó takò ìtọ́ lágbára jùlọ ni àwọn kan sì ní rárá ziyadatu thiqa ni àlékún ni tọ́tọ̀dọ̀ olódodo wa ó yẹ ká gbà tó bá ké fati ó ti tó lẹ́yìn Allahu akbar òkè fati àdúgbò gbogbo alamọ fati àké wàá tún wá sí Allahu akbar wàá tún gbọ́ rẹ̀ méjèèjì sókè wàá sẹ́ sàlátù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́sàlátù tí gbogbo wa ti mọ̀ ọ́ èyí tá nínú àtayá wa.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 fún ara rẹ àti àwọn mùsùlùmí náà pé allahumma ighfir li hayyina wa mayyitina wa shahidina wa ghaibina wa saghirina wa kabirina wa dhakarina wa unthana allahumma man ahyaytahu minna. فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أو أو أسأل دعاء فوق باي اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوج من زوجه الي ọjẹ tọkùnrin wa zawjan khayran min zawjihi tó bá jẹ́ obìnrin ni ò ní wí bẹ́ẹ̀ wa adkhilhu aljanna wa a'idhu min adhabil qabr aw adhabin nar eléyìí jẹ́ àdúrà eléyìí tá a máa ṣe fún tó bá jẹ́ pé obìnrin wà á máa lo àwọn dhama'ir àwọn gbólóhùn tí ń tọ́ka sí pé obìnrin ló ń ṣàdúrà fún tó bá ni tọ́ tó bá jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam gbàdúrà báyìí lẹ́ẹ̀ máa ṣe fọ́mọdé ṣùgbọ́n àwọn aṣíwájú rere nínú tí wọ́n máa ń wí onígbà allahumma ja'alhu salafan li walidayhi wa faraqan wa ajra eléyìí ń bẹ nínú àdúrà tí wọ́n máa ń ṣe fọ́mọdé tọ́ eléyìí jẹ́ ẹlẹ́kẹta a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa bóyá agbọ́lárúbáwá àti gbàgbé bóyá àti ẹ̀gbọ́lárúbáwá rárá ní tí wọ́n gbà lérò nípa àwọn lè máa mú o tẹ̀mọ̀kẹ́ ní tí tẹ́lẹ̀ náà bó lóṣù fẹ́ gbọ́lárúbáwá pé kìnnì tọ́ba yẹ tí ó fi ṣe sọ́láàtì lọ́ba tán ṣùgbọ́n àwọn lèmọ́ọ̀mù mi wà wọ́n ti gbọ́ eh, eh, lárúbáwá díẹ̀díẹ̀ nígbà tí wọ́n lọ ilé kí ó nígbà tí wọn ò sì rẹ́nìkan bá sọ mọ́ wọ́n ti gbàgbé ẹ̀ hmm. so irú àwọn àdúrà yìí ó ṣeé ṣe kí wọ́n ti hárí kí wọ́n gbàgbé ẹ̀ àwọn náà wọ́n sì fẹ́ síwájú kírun ẹ̀rọ pé àfikún lọ́wọ́ sànú òkú mẹ́wọ̀n torí pé ńgbà tí lèmọ́ọ̀mù bá ń wí nǹkan míì tí ọ̀jọ́ ra wọn ọlọ́ni kọ́ sànú òkú torí ẹ̀ nígbà tó ń kírun sóbìnrin lára kó àwọn sọkọ Allahumma ighfir lahu warhamhu Allahumma ighfir lahu warhamhu kó Ọlọ́run forí jọ ọkùnrin yó Ọlọ́run kí ọkùnrin yó Ọlọ́run obìnrin ni èwo wa lọ lọ́wọ́ gbọ́ ẹ Ọlọ́run gbọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n mọ èrò yàtọ̀ síra wọn. àbọ̀ ń kírun sọkùnrin lára Allahumma ighfir laha warhamha Allahumma ighfir laha warhamha ó ní wọ́n ighfir lahuma warhamhuma àwọn méjì pé èèyàn kan <laughs> so eléyìí túmọ̀ sí pé àfikọ́ lọ́wọ́ sáà tọ́ nígbà tí ọba ṣẹlẹ̀ pé àgbọ̀ àmọ́ gbogbo àdúrà yìí wọn àdúrà táwọn ẹbí máa ń ṣe yá àmọ́ gbọ́ láti wá sí tó bá jẹ́ pé olè máa sọ pé ọmọdé ọmọ ayẹ̀rẹ̀ tọ́tọ́ kàṣẹ́ ní tẹ́ ń kírun sí la bọ́kùn yìí tọ́hún tọ́ ń sọ lọ́pọ̀lọpọ̀ allahumma ighfir lahu warham allahumma ighfir lahu warham allahumma ighfir lahu warham tó wí títítítí à ń máa burú ó tilẹ̀ jẹ́ pọ̀ jàmbó lè má mú ní o wà tó ẹ pé má mú inṣàlá má fi mùṣkílà kó tilẹ̀ jẹ́ pé wọn náà àti ètò wà náà rẹ má tí wọn náà kọ́ ń pẹ́ sí ẹ́ tọ́ ilé ìjẹ́ bó ṣe jẹ́ mẹ́wàá àmọ́ kìí ṣe kó ọlọ́run foríjì o ọlọ́run kẹ́ o ọlọ́run foríjì o ọlọ́run kẹ́ o ọmọ sọ Yorùbá pé kíni kò sí ní tá a fẹ́ fi ṣe. lẹ́yìn tó bá ṣe Allahu Akbar ẹlẹ́kẹrin wà á dákẹ́ díẹ̀ wọ́n wá sí asalaamu alaykum wa rahmatulah wà á dákẹ́ díẹ̀ láì sọ kankan apákan nínú àwọn olùmọ́ni tó bá ti sọ Allahu akbar lẹ́kẹ̀rin wọ́n sọ pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. àwọn ètò pọ̀jù wọn lè ní sọ kankan wà dákẹ́ ni wà sálámà asalaamu alaykum wa rahmatulah tó o bá sì fẹ́ o tún lè sálámà kejì alimami abu abdullahi alḥakim nínú tírà àwọn almustadrak wọn gba ọ̀rọ̀ wa lọ́tọ̀dọ̀ sábẹ́ tó pọ̀ ọjọ́ lọ wọ́n sọ pé ẹyọ̀kan làwọn máa ń ṣe láyé ànábì wọ́n tún wá gba ìgbà wá mi wá látọ̀dọ̀ àwọn sàábẹ́ mi àwọn náà tún pọ̀ àwọn sọ pé méjì là á máa ṣe ó túmọ̀ sí pé tó o bá se kan dáa tó o bá ṣe méjì náà kọ́ kò burú tó o bá ṣe kan dáa tó o bá ṣe méjì náà kọ́ kò burú eléyìí túmọ̀ sí pé o lè sálámà kan o sì lè ṣe kíni o lè sálámà méjì ṣùgbọ́n súnà ni wípé àìgbóhùnsókè púpọ̀ níbi sálámà tìrún tá à ń kí sókù lára ẹsùn ká sẹlẹmù aleykum wa rahmatulah sẹlẹmù aleykum wa rahmatulah ọ̀rẹ́ ọ̀rẹ́ sílẹ̀ nítorí bẹ wájú rẹ ọba yẹn lẹ́rù tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹmbẹ o njẹ alẹsẹju Allahu akbar mẹ́rin lọ bẹ́ẹ̀ ni alẹsẹju mẹ́rin lọ ó márùn ó mẹ́fà ó méje ó mẹ́jọ kò ju mẹ́sàn lọ torí pé wọn nínú hadith etí ibn Khuzaimah tó gbé jáde wọn nàbí sallallahu alaihi wasallam wọn kírun sí Hamza lára nígbà tó kú sójú ogun Uhud anabi sallallahu alaihi wasallam mẹ́sàn-án sí lára Ibn Khuzaimah sí ní sahih àwọn olùmọ̀mí náà ní sahih so ṣùgbọ́n etí ìyàpẹ́nu fi wà lórí àdéhìí ni pé anabi ò kírun sẹ́ni kankan lára nínú àwọn ẹni tó kú sójú ogun Uhud wọn ló ní kó sin wọn láì wẹ̀ wọn láì fasọ ọgbẹ̀yìn sí wọn lára láì kírun sí wọn lára àwọn kan nínú àwọn olùmọ̀ọ́ ni ọ̀dà Hamza ọ̀dà kírun sí lára ni wọ́n ní lọ́fà ló jẹ́ pé ńgbà tó bẹ̀rẹ̀ sí ṣe Allahu Akbar lé lórí kọ̀ dájú àfìgbà tó pé mẹ́sàn-án nínú àwọn rìwáyàtì kan pánàbí sallallahu alaihi wasallam ó kírun sókù lára ó sì Allahu Akbar márùn àwọn èèyàn ní kí ló dé ó ní sẹ́yìn pa ọ̀kan náà tó kópa nínú ogun Badar ó túmọ̀ sí pé man kana badariyan ànábì máa ń ṣe ju mẹ́rin lọ lórí wọn tó eléyìí túmọ̀ sí pé àwa náà lẹ́ẹ̀kan láàrin káwọn olùbá mọ̀ pé súnà ni kò burúkú sí Allahu Akbar márùn-ún gbà mí kò burúkú sí méje gbà mí a sì lè gbédé mẹ́sàn-án gbà mí ṣùgbọ́n ká sọ̀ra o kọ́ mẹ́jẹ pé bàbá aládàáda alẹ̀ kan ló kú ìyá aládàáda alẹ̀ kan ló kú lọ́wọ́ àti Allahu Akbar lọ lóò dúró má wọ́n sá ń kà ó fi pé méje kọ́ lẹ́tọ̀ọ́ sí kí lọ́ lẹ́tọ̀ọ́ sí kọ́ lẹ́tọ̀ọ́ sí kàkà eléyìí ká kéèsì ìmáàmù tí wàá sọ Allahu Akbar ẹlẹ́ẹ̀karùn-ún kíláwì àti mọ̀tàwì lẹ́yìn alákọ̀ọ́kọ́ kíláwì jàmá àkè Fatiha Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì kíláwì asàlátù fún anabi sallallahu ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ àdúà ẹlẹ́ẹ̀kẹrin sálámà ẹlẹ́ẹ̀karùn-ún kò kankan pé nǹkan báyìí bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹjọ bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹsàn kò sápọ̀ọ́lẹ̀ kan tó sọ pé n ta ni ọkùnrin sọ Allahu akbar Allahu akbar Allahu akbar títí tẹ̀ fi sálámù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù lọ́dọ̀ apá kan nínú àwọn fuqaha wọ́n ti bá ti lè ju mẹ́rin lọ ó ti di nǹkan mi o torí ẹ lè máa ti ṣe apá kan nínú wọn sọ àwọn àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ gidi ló mu wa ǹjẹ́ àwọn àlèsè Allahu Akbar mẹ́ta káfí sálámà bí rárá o tó bá gbé mẹ́ta lẹ́sẹ̀ ẹ̀ tí ì ṣe sọ́láàt ẹ̀ tí ì kírun sókù lára ọ gbọ́dọ̀ pé mẹ́rin eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o tọ́ téèyàn bá bá àrùn láti bẹ̀rẹ̀ èèyàn bá irun tí wọ́n kí sókù lára láti bẹ̀rẹ̀ ibi tó bá ti bá ló ti kí èyí tí ọ̀ọ́ tí lè máa ń bá ti sálámà wọn náà tètè sọ Allahu Akbar tiẹ wàá wí tá a máa wí láwọn àyè tó ti bá yín. èèyàn bárùn wọn sì ti gbó kúnlẹ̀ ṣùgbọ́n èèyàn lọ bá a níbi tí wọ́n gbé sí lórí tẹ́ wọn ò tí ì sin wọ́n ń gbẹ́lẹ̀ lọ́wọ́ téèyàn lè kí tiẹ̀ sí lára bẹ́ẹ̀ ni ó lè kí tiẹ̀ sí lára nígbà tí wọn ò tí ì gbé sínú sáré wọ́n ti gbé sínú sáré o sì bá ìrun tí wọ́n kí sí lára kò burú kí wọn náà kí sára sàárè kí ẹ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe ṣe sí obìnrin tí wọn sọ pé kú lóru tí wọn sọ fún nàbí sallallahu alaihi wasallam tànàbí kírun sí lára títí ìgbà wo la wá lè kírun sókù lanu sàárè torí pé àbárùn kíkí sí lára lọ́dọ̀ àwọn Hanabila wọ́n ní títí ọgbọ̀njọ́ torí pé ìtàwọn rí lákọọ́lẹ̀ ó ní pé ọgbọ̀njọ́ ńlọkù kan ti ṣe nínú sàárè kánàbí ó tó gbọ́ kó kú kó tó lọ kírun sí lára àti pé tó bá ti kọjọ ọgbọ̀njọ́ ńkọ́ àní kírun sí lára ètò ọ̀dọ́ gbajú ni pé tó bá ti sin wọn ti sin wọn tó parí kálukọ́ ọmọ lọ́lé rẹ̀ òtítọ́ kámá sílẹ̀kùn tí ó sì ọba ẹlòmíì ti bá ó tó wọ gẹ́gẹ́ bíi tani tó ilé ìjọba tó ṣe jẹ́ mẹ́rin tọ́mọ bá jọmọ kékeré tọ́jọ́ mùsùlùmẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ àti sọ pé àwẹ̀ á kírun sí lára àwẹ̀ á kírun sí lára nítorí pé mi náà ẹ̀mí tó bọ́ á kírun sí lára tẹ́lá gbọ́ kọjá lọ́dọ̀ wa níbi tá a wà sáà dìde àbá ni dìde á dìde nítorí hadithi amir ibn rabi'a etí imaamu bukhari gbàjáde wọn ni tó máa gbé òkú kọjá gbàbí tẹ́ ẹ wà ẹ dìde kò bá àjókù kèfèrí ni àdéhìí ọ̀sán pé kò bá àjókù o àmọ́ àgbọ̀ yé àdéhìí yẹn ni pé kò bá àjókù wọn gbé kọjá ìdìde torí pé àdéhìí yẹn wà áàm ọ̀fẹ́ kọlá wípé àyàfokú mùsùlùmí nìkan eléyìí jẹ bó ṣe jẹ ẹnìkan kírun ọwọ akú kéékírun òkú sákírun sí lára mùsùlùmí ni lórúkọ sákírun sí lára àníkírun sí lára torí pé ní tí ìbá ti kírun kìí ṣe mùsùlùmí orúkọ lásán kò sọ ni di mùsùlùmí ẹni tí ìbá ti kírun tó bá kú ó kúkú jífà mi torí ẹ̀ múra sí wọ́n tẹ̀ kírun ọ̀kanu tí ń retí rẹ̀ nù látàyé ń bì á ní kírun sí lára á sì gbọ́dọ̀ bá wọn kópa nínú wíwẹ̀ rẹ̀ á gbọ́dọ̀ bá wọn wáṣọ sí lára á sì gbọ́dọ̀ tí wọ́n sí sórí tí àwọn mùsùlùmí lè anahu káfíìr torí pé kẹfìrì anabi sallallahu alayhi wa sallam wọn ni al-ahdu alladhi baynana wa baynahumus salah faman tarakaha faqad kafara. májẹ̀mú ti ń bẹ láàrin wa àtàwọn òun náà ni ẹnikẹ́ni tó bá ti fi sọ̀láàtù sílẹ̀ ó ti di kèfèrí èyàn ṣé mùsùlùmí ni lọ́dọ̀ tí náà ẹ dáhùn ọ̀dọ̀ ẹ̀ kírun sí lára ṣé wàá máa péjọ sàdúà fún àdúà pé kíni àdúà tẹ̀ ń péjọ nga ń bọ̀ orí ẹ̀ tọ́ eléyìí báyìí àmà àmà ṣé máa ṣé kìí kírun ẹlòmíì tún nù gẹ́gẹ́ bọ́ pọ̀lọpọ̀ sí wa ṣé é máa kírun ṣé kìí kírun yàtọ̀ sẹ́ni tó kú tí ìyàwó jáde tó ní kìí kírun ọmọ jáde wọn ní kìí kírun aládùúgbò ní kìí kírun lèmọ́nù ọ̀run mọ́ṣáláṣí tó súnmọ́ jù ó ní kìí kírun sá kírun sí lára àní kírun sí lára lèmọ́mù àdúgbò olùbẹ̀ wa sọ pé ẹ tá a bá wò ó wò gẹ́gẹ́ bí ìyàwó ṣe wí gẹ́gẹ́ bá àwọn ọmọ náà ti ṣe wí èmi gan alára ẹ̀rí kó kírun rí Eh, ṣé wọ́n lè mọ́tò àwọn ìyàwó ni aslan bí ọba kírun mọ́ṣáláṣí ti ń kírun lé sẹ́wọ̀n kí mùsùlùmí náà nù ọ̀dà tó ti pọ̀ dára ni ṣùgbọ́n ìyàwó ní kìí kírun ọmọ ní kìí kírun ìmáàmù wa ni tábà wò tá ọ yẹ ká sànú ẹ̀ hmm, ẹ jẹ́ sànú ẹ̀ ká kírun sí la àánú kíni àánú tá a lẹ́ ń sìn torí ẹ má fi àwọn ẹni tí wọ́n bẹ̀sìn jẹ́ ẹ má fi wọn síwájú kó wọn máa kírun fún yín o lòtí lè máàmù bá jẹ́ ẹni tí wọ́n bẹ̀sìn jẹ́ sẹ́wọ̀n kí bí ó sì máa bẹ̀sìn ọlọ́run jẹ́ mi ẹni tí yẹ kírun ẹ gbọ́dọ̀ kírun sí la eléyìí àmà ṣé máa kírun ṣé kéè kírun àmà mùsùlùmí ṣé dàkúrekú ni máa kí ni àbí gbogbo ògbà àsámà irú eléyìí wọn á kírun sí la mo rò pé yẹ wa á kírun sí la torí pé ọlọ́mbó láṣìírí àwọn ọmọ òun àtọ́lọ́ ló kù nìyí bákan náà ẹni tó ṣe é pé à ń ṣe iyèméjì ń parẹ́ à ń ṣe iyèméjì ń parí òun náà kì í mùsùlùmí lára nítorí pé ntọ́ dájú ni pé mùsùlùmí ńlá arákùnrin yẹn kò sì tí ì hàn sí wa ntuntun dájú mi tí ó ti ìsìláàmù rẹ̀ dànù torí rẹ̀ ńkọ́ á kì lára. tó bá pé ẹni tí afẹ́kírun sí la mùnáfìkì ni a sì máa mùnáfìkì alágàbàǹgebè ni àìgbàgbọ́ ló wà rẹ̀ ìgbàgbọ́ ní fi ń bá wa lò àní kírun sí lára tọba hàn tó náà ti sọrí pé munafiki lòun èyí máa ṣe mùsùlùmí òun máa ń tẹ̀yìn jẹ ni ọlọ́ni wala tusalli ala ahadin minhum mata abada ọ̀gbọ̀dọ̀ kírun sẹ́nìkan nù wọn lẹ́yìn tó bá kú àwọn munafiki ọ̀gbọ̀dọ̀ kírun sùn wọn la àmọ́ tó bá yẹ pé ó ṣeéṣe ó ṣeéṣe àá kírun sí la ìyókù àárín rẹ̀ àti tani àárín rẹ̀ àtọ́lọ́ ẹni tá a fẹ́ kírun sí lára ọjọ́ sáàlì ti torí gbèsè ká má kírun sí lára rárá o á kírun sí lára gbèsè òpin ká kírun sí yẹn la anabi sallallahu alaihi wasallam ti ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ islam ẹ̀yìn ọ̀rẹ́ yìí anabi padà yìí pé gbogbo ẹni tó bá jẹ gbèsè mi ní ń bá a san anabi máa kírun sí wọn lára dókítà fẹ́ kírun sí lára tí wọ́n bá pọ̀ nǹkan bó láti ṣe gbogbo wọn lákìrun sí lálẹ́ kan náà ṣùgbọ́n wọn kí bá ṣe máa tò níbi sọ́dà ọkùnrin ọ nítòsí imam ọmọdé kékeré kùnrin yóò wà lẹ́yìn ọkùnrin obìnrin àwọn àtẹ̀lé ọmọdé kékeré obìnrin àwọn àtẹ̀lé màmá bá a sì tù wọn. táwọn ọkùnrin yẹn bá pọ̀ ńkọ́ tí wọ́n bá pọ̀ ẹni tó jẹ́ ẹni tí ó lọ́lá jù yóò ṣe kó lówó kí wọ́n fẹ́ fowó sí ẹni tó lọ́lá jù nípa kó nímọ̀ jù ẹni tó lọ́lá jù nípa kó hàn sí wa pé ń bẹ̀rù Ọlọ́run jù òun ni ó súnmọ́ ìmáàmù jù lẹ́yìn náà ń tọ́ pọ́wọ́lé lẹ́yìn náà ń tọ́ pọ́wọ́lé lẹ́yìn náà ń tọ́ pọ́wọ́lé àmìlẹ́ látara bá nàbì sọ pé kí wọ́n sin àwọn sàábé tí wọ́n pa sójú ogun Uhud wọ́n ní ẹni tí ó há alukurani jù nínú wọn kọ́ wà wájú ẹni títí òtó kọ́ tẹ̀lé ẹni títí òtó kọ́ tẹ̀lé bọ̀tà àwọn sàgbọ̀n alikébílà àmọ́ táwọn akérò sí wọn lára sàgbọ̀n ìmáà ẹni tó lọ́lá jù ni ó súnmọ́ ìmáàmù jù ẹni tó tẹ̀lé ni ó tẹ̀lé ẹni tó tẹ̀lé ó tún tẹ̀lé lẹ́yìn eléyìí jẹ́ bá a ti ṣe máa tò àwọn òkú wa sáàlè kí ọ̀hún sókù la ká tuntun kí kò sí ní tó burú níṣẹ́ wọ́n ti kí ọ̀hún sókù la nísìn níbi tí wọ́n ti kí ọ̀hún sókù la ń bí wọ́n tún wá gbé dórí tẹ́ àwọn kan ń bọ̀ látọ̀nà jíjìn wọn ọba irun tí wọ́n kí sí la wọ́n á kí sí la ń bẹ̀ yẹn kò burú kí wọn náà tún bá wọn kí oore ni fún wọn oore ni fókù náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá ti kírun ọ̀ràn yẹn mọ́ṣáláṣí kan tó wọ́n mọ́ṣáláṣí mi wọ́n kí àmọ́ limamu méjì lọ́wọ́ à ń Limamu yi yìí ó ló ń kárabàtà na iná gbòǹgbò wọn á ní ah, baba pẹ̀lú jama yi. wọn akiti kìtì wọn pé àwa náà gbogbo rubbish nonsense gbogbo eléyìí rubbish and nonsense torí di eléyìí gẹ̀tù lẹ́yìn ẹni kájáre ká ní síwájú nu ni tó wọn á ní ẹ ike jama méjì lónìí ìmáàmù jama kọ̀ọ̀kan lédi jama ah, wàláhì mushkil torí wàfíìl jahili qabla al-mawti mawtun li ahlihi wa ajsamuhum qabla al-quburi quburu so ikú ń bẹ náà màkàn kéèyàn tó kú orí ẹ gbogbo orí ìtàn yẹn máa ń ṣe tí wọn máa tara wọn jẹun kò mú kọ́lá àwọn ọ̀rẹ́ pé tó máa wó kú jáde káwọn òkúta wọn eléyìí jẹ́ ti ṣe jẹ́ mẹ́rin tọ́ tí ẹni tí a fẹ́ kírun sí lára tó bá jó ń bí dáa gbogbo yẹn ti mọ ní baba bídà ìyá bídà aládàáda lẹ tí bídà rẹ bá jẹ ètí máa yọyàn nínú ẹsìn islam àbọ̀dọ̀ kírun sí la àbọ̀dọ̀ kírun sí la àmọ́tí wàá gé bídà tí ìyọyàn nínú ẹsìn islam ẹni bídà rẹ á kírun sí lára ṣùgbọ́n àwọn lọ́la àwọn olùmọ̀ nínú wa wọn gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ àwọn àyùwà nurse ní kó kírun sí la so torí kó lè bá jẹ́kọ̀ọ́ fáwọn bídí àyókù bí ká gbé èèyàn mẹ́ta èèyàn mẹ́rin yẹn sáti lọ kẹ sáti lọ gbé kíni kẹ lọ ẹ lọba jẹ bó ṣe jẹ sàmì tí bídí àrẹ bá jẹ mùkàfírà tí sáyẹn kèfèrí ẹ gbọ́dọ̀ kírun sí la bí ti wulẹ̀ ó kéré ma ọ̀ bá bùn yín lówó sẹ́yìn ń ṣe báwọn. tálẹ̀ kírun sí láti kò sí. tó àti wá kírun sókù látàn á wàá gbé òkú á gbé òkú nínú àwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ pé ń kírun àbí èkírun kò sí ti ti Eid ọjọ́ ọdún ni máa ń àwọn eléyìí ẹsẹ mùsùlùmí o mo rò pé yé wa torí ìrún ọjọ́ ọdún kan ṣé ọ̀ràn yẹn ni àbí náfìlà náfìlà ṣé náfìlà máa ráyè jókòó níbi tí agbára òjò ti gbé ọ̀ràn yẹn lọ́mọ ọlọ́ kò lè ráyè jókòó torí délé ká kéè sára torí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà lẹ̀ Yorùbá yìí tó yẹ pé ìrún ọdún nìkan wọn máa kí tí ọdún bá ti lè lọ báyìí ó tún dẹ̀ mí tó bá gbọ́n ní pẹ́pẹ́pẹ́ ó tún dẹ̀ mí. gbogbo àwọn eléyìí ṣe mùsùlùmí o islam ṣe ceremonial religion lẹ́yìn rẹ̀ á wá gbé òkú á gbé òkú ọwọ́ pé wọ́n kọ́ sínú àwọn àtìrà tó ń sọ nípa ṣẹ̀ríà pé wọ́n gbókù ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kékeré sí ilé wọn sìn sí gbé òkú gbé lọ anabi wa sallallahu alayhi wa sallam ká lọ síbi tí wọ́n ti sin kábàdé sàárè tí wọ́n sìn sí torí pàdé sì ti sọ fún akpẹ́ ẹni tó bá wá síbi tó kù ti kú tó kírun sí lára yóò gba kírọ̀t tó bá tẹ̀lé títí tó bá débi tí wọ́n sin yóò di kírọ̀ ó túmọ̀ sí kí wọ́n lọ ibi tí wọ́n ti sin yàtọ̀ sí wọ́n tó ń sìnkú sí pálọ̀ àwọn á sùn bàbá rẹ̀ sì ń bẹ́nu pálọ̀ òkú tiẹ̀ náà ń bẹ́ńbẹ́ ọwọ́ á ẹ pé tó ṣẹlẹ̀ ní pé tí dáàdi kú ká má lọ sọ bàbá nù ẹ mọ̀ pé sisi pálọ̀ náà gan fi ilẹ̀ kẹ́ má bò bàbá jókòó lórí àga nígbà tí bàbá bá jókòó lórí àga mọ̀ pé yẹn ẹ lè máa ríra yín ẹ tún rí bàbá mọ́lẹ̀ ẹ̀yin tọ́ ọ yẹ ká jáde láti pẹ̀lú wọn láti pẹ̀lú wọn jọ gbé òkú yẹn nígbà tá a máa ń gbé lópin ìgbà tó bá jókòó mùsùlùmí torí pé wánú àdìsí anábì muhammad sallallahu alayhi wa sallam bí haqqul muslimi ala muslimi khams pé ìwọ mùsùlùmí lórí mùsùlùmí márùn nínú rẹ̀ wọ́n ní wattiba'i al-janaiz tọ́ba kú ẹ̀tẹ̀ ló kù rẹ̀ sọ́wọ́ àtẹ̀lé lọ́ọ́ máa sápá tó ní sápá wọn náà máa gbókù rẹ̀ tọ́ tí o bá wá sẹ́nìkan tí ó gbókù yìí á ó ti dọ̀ràn yẹn ó ti dọ̀ràn yẹn pé kó gbé e. òṣìṣẹ́ tó burú pé ká gbókù sínú mọ́tò àbórí ẹranko kan àbí ká gbé sínú ọmọlanke. No láàfi gbé lọ síbi tá a ti sin pàápàá jùlọ tó bá jẹ́ pórí tẹ́tà fẹ́ sin sí ó ọ ẹ̀ka mọ̀ pé orí tẹ́lọ̀ ẹ̀ka mọ̀ sìnkú wá sí o orí tẹ́tà pèsè kalẹ̀ fún àti sìnkú sí torí pé dáná bisalọ lọ́wọ́ àṣìlá máa ń ṣe nìyẹn orí tẹ́ ni wọ́n máa ń sìnkú sí gbogbo ẹni tó kú lójú ayé ànábìsọ̀lá àṣìlá ẹ̀ rí i pé orí tẹ́ bàkìyà lànàbì ń sin wọn sí àdìsí tó sì wà ní pẹ̀lẹ́ ó ti papọ̀ jù kò tiẹ̀ sẹ́nìkan nínú àwọn aṣíwájú wa rere tá a gbọ́ ipò lọ sin òkú síbòmí tó yàtọ̀ sórí tẹ́rí àfi bá a ti ṣe wá rí nílẹ̀ nílẹ̀ káàró òjíire tẹ́ pé gbogbo agboolé káfà ló tẹ́ kódà mo kọjá nbìkan jóni ó wá pé ilé kan sí ilé kan ọ̀nà táwọn èèyàn gbà gbóòrò wàlá ògidì òkú wọn tó báyìí wọn tó wọn fi dí gbogbo ọ̀nà ni káwọn á pé ìjọba tiẹ̀ fẹ́ fẹ́ títì tọrọ kan ẹnu títì náà báyìí ìjọba fẹ́ fẹ́ títì wọn á ní gbogbo bí àwọn kílíà rẹ̀ sẹ́wọ̀n tí wọ́n kílíà bàbá àti màmá yín nù fa bàbá ńlá màmá ńlá ni katapila ọmọ kó sọdá bẹ́ẹ̀ ta ló gbé wọn sípò kábùkù ọkàn wọn ẹ̀yin tẹ́ sí wọn sá gbólé torí di eléyìí aṣíwájú wa rere kan kò sí ìtaari tó ní kó ń sìnkú lé à ń fẹ́ wípé tókù bá ti kú kọ́mọ̀pẹ́ kọ́mọ̀ jìnnà ká lọ gbé sí a gbọ́dọ̀ lọ lára a sì gbọ́dọ̀ kọ́ gbé láti ìlú kan lọ sí ìlú kan torí gbogbo àtàwọn àti gbé láti ìlú kan sí ìlú kan à ń lọ lánàá nù a gbọ́dọ̀ lọ ẹ̀ ń bá mu ẹ̀ gbẹ́ẹ́ ó dìgbà tí kìnnìkan bá dé kílẹ̀ òun ó ṣe fún tọ́ba yóò tì í. bákan náà káwọn aṣẹ̀ṣẹ̀ ọjọ́ kan ọjọ́ kan lásìn káwọn kéde rẹ́díò ọjọ́ sìnkú ọjọ́ kìnnìkan pé kíni tọ́ba ti kú ẹ lọ sí. torí gbogbo eléyìí takò súnà anabi sallallahu alaihi wasallam àmà dàgbà sí. ó wà nínú hadith ètò ìmáàmù Tabarani gbé jáde al ibn Hajar wa asri'u bihi ila qabrihi tẹnìkan ní bá kú ẹ má dé má lé o ẹ má dé má lé o ẹ má lọ gbé inú yìnyín o ẹ má lọ bá wọn o gbàtí ìṣẹjà ẹ má dé má lé ẹ yára gbé lọ sí sáré rẹ tá a bá wá gbé tá a ń gbé lọ sórí tẹ súnà Ànábì sallallahu alaihi wasallam tún ní ká yára ká yára nínú hadith wọn ni asri'u bil janaza fa in taku saliha fa khayrun tuqaddimunahu ilay tó bá jẹ́ ikpe òkú yẹn ẹ yára ẹ yára gbókù lọ sí ibi tẹ́ sìn sí gbókù tẹ́ gbé tẹ́ gbé léjìká wọ́n bá jẹ́ ìyá ń gbé lọ sídìí rere nù òkú ọmọ sọ pé yára yára yára ẹgbẹ́ mi lọ sí di dáadáa tọ́lọ̀ sí ládùn fún mi. tó bá ti jẹ́ pé wà á ń tọkùsí wà dáálì tó bá gbókun yẹn ẹni bú ni fàṣọrọ̀n tàbọ̀ ọ̀hún náà bu wàhálà rẹ̀ aburú lẹ́ gbélé èjìká o bákan méjì ni gbogbo òkúta rù léjìká lè jẹ́ ni ó lè jẹ́ ni bú tètè gbé lọ tí ẹ bá mi ẹ má yára lọ́nà tẹ́ fi kó nira bára yín o. e yára lọ na fi ní kó nira bára yín tẹ́ ní kó bókù gbé torí rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín pẹ̀lú yára yìí èsì pé àsápajúdé tó kù fi ṣubú bọ́ lọ́wọ́ èèyàn kọ́tọ́ káwọn obìnrin ọjáde kó ọmọ wa bá yín so lórí nínú ummi atiya anha ó ọlọ́run nàbí sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa tẹ̀lé òkú lọ sí orí tẹ́ anabi kọ̀ fún wa àwọn obìnrin Bukhari àti Muslim ló gbà wọn. kọ̀tọ́ kẹ́ni tó bá tẹ̀lé òkú tí wọ́n ń gbé lọ síbi tí wọ́n ti sìn kọ̀tọ́ kójókò títí tí wọ́n fi gbé òkú yẹn délẹ̀ tẹ́ bá dé orí tẹ́ ẹ gbọ́dọ̀ jókòó títí tí wọ́n fi gbé òkú lélẹ̀ torí pé anabi sallallahu alaihi wasallam nínú hadith Bukhari àti Muslim wọ́n kọ̀ fún wa láti jókòó nígbà tá a bá gbókù lọ sórí tẹ́ kó tó di gbọ́n gbókù kalẹ̀ lẹ́yìn eléyìí àsìkò tá à ń gbókù lọ sórí tẹ́ yìí a gbọ́dọ̀ ṣọ́ra fún mi máa wí wóróworó bá kíkẹ́ àlùkùránì àbí ṣíṣe tẹ̀síbíyì àbí ṣíṣe díkìrì àbí dídáwákà ní kí wọ́n lọ kí wá fún ẹ̀yìn ní wàá bọ̀ ha wọn fi náà kẹlí nílé kálukú lẹ́nu ẹ̀yẹ́ máa kí wá dùn ha ọ̀yẹ́ ẹ̀yìn alámínísírà àwa àwọn àgbà àgbà àgbà àfà ọmọ kí yá sí <laughs> títí táwọn èdè orí tẹ pé kìnnì pọ̀tọ́ àbí wọn fi àwọn obìnrin lẹ́nu àwọn obìnrin náà dá tẹ̀lé wọn àwọn olóbìnrin ọ̀gbọ́dọ̀ débẹ̀ ọ àwọn tún dá tẹ̀lé wọn sọ bá a náà la pé kìnnì gbogbo ọ̀tọ̀ àbí káwọn bá wọn kó ní owó lọ́wọ́ ní kú wọlé dé ó ń sàlùwàlá ní kú gbẹ̀mí ẹgbẹ́ kínní ẹ fẹ́ parọ́ fọlọ́ ẹnjẹ ọtí ọmọ mi ti ké kọjú sí àlùwàlá gan yóò fi ẹ wá ń parọ́ so eléyìí gbogbo òwúlò torí ẹ a gbọ́dọ̀ máa wú wóróworó a ní sọ kankan a sì ní gbéná lọ gbàdá ń lọ wọn wá lọ wọn lọ yànnà ògùn náà wọ́n lọ kó okò lọ́wọ́ máa da tùràrí sí i wọ́n máa ṣe fínkúlàlà nsọ́wájú òkú àwùjọbìlà kọ́tọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká sọ́ra fún un. lẹ́yìn rẹ̀ bàbá ti gbókù débi tá a ti sìn báwo láti ṣe sìn báwo ni sàárè ti ṣe gbọ́dọ̀ rí à ń fẹ́ ibi kí sàárè ò jìn à ń fẹ́ kẹgbẹ́ sàárè mùsùlùmí kò jìn kọ́kàn má jókè lókè lọ́nà tó ṣe pé tójò bá ti rọ̀ tágbàrá òjò bá ti sàn débẹ̀ báyìí ọkàn gbọ́n gbogbo ìpẹ́ ń dànù ni lábàá máa rókù ebe yìí náà máa ń sọ ẹ lọ lọ sórí tẹ́kan gbogbo òkú ni lóde wọ́n ti jọ wọ́n ti gbogbo orí wọ́n ti yọ síta. tọ́ wọ́n ń sọ pé lukan láìpẹ́ yìí báyìí ní nàìjíríà wa yìí náà ni ah Republic of Benin ní ọba àjàṣẹ́ wọ́n ní kọ́dà ń jẹ̀ta ni wọ́n ń gbọ́ àwọn kan wọ orí tẹ́ wọ́n sì lọ gé òkú bíi ọgọ́rùn lórí wọ́n sì yọ páàtì ara wọn omi a'udhu billahi minash shaitanir rajim gbogbo orí yìí ẹ máa ti ń gbé àwùjọ táwọn kò fáàrù pọ̀ gbogbo orú rẹ̀ kìí ṣe nǹkan ìyàlẹ́nu ìdí inú tọ́pọ̀lọpọ̀ fi ń bẹ̀rù láti lọ sìnkú sórí tẹ́ pété báyìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ni kò ní yà yín lẹ́nu pété bá padà débẹ̀ ẹ lè bá kí wọ́n ti kó gbogbo òfun nù pélé yìí fresh. ọ̀pọ̀lọpọ̀ òkú ni wọ́n fẹ́ ṣe títì nígbà táwọn náà sì mòfin ọlọ́ wọn kàn gbé katakata ni wọ́n bá mọ̀ tu wọ́n mọ̀ tu wọ́n mọ̀ tu ẹ bá gbogbo òkú tó wà ń bẹ̀ pé ìgbà tí wọ́n gbé lé ayé ṣe lé ayé o Ọlọ́run dá wọn ò lórí. torí gbogbo owó ti yọ ètò túmọ̀ sí pé àwọn kan ti lọ́ọ́ gé orí nkú ò lẹ́yìn tí wọ́n sin wọn wọ́n ní kìí ṣe nǹkan àyàlẹ́nu níbi táwọn kò fáàrù ti pọ̀ kọ́dà wọ́n ní tó kú mi bá kú kò sí nínú ìjẹ́lẹ́gbẹ́ wọn ṣe lórí pé wọn ò ní gé orí ẹ̀ wọ́n gé orí ẹ̀ ni náà láwọn orí kan ní yàrá fi ń fọ́kọ̀ orí àwọn kan wọ́n sì gé fún un lẹ́gbẹ́ òfò tó wà ẹgbẹ́ dárídárí torí ẹ ẹnìkan náà ni ó forí tiẹ̀ náà mu ẹ bá tìrìtì téèyàn ńlá kan kú ẹ bá tìrìtì àwọn ń kà ya ah, nígbà tí bàbá kú ẹnìkan ò kórìí wọn o báwo ló ń wẹ orí bẹ o ah, bàjẹ́ ti pọ̀ wọn ló bá kú àríwá wọn sì tún kú ṣé ọ̀yẹ́ kẹ́ni tó kú oronú kò sẹ́gbẹ́ òfò kan tó wọ̀ tó ní sófò kò sẹ́gbẹ́ òfò kan tó ní kọ́ ọmọ kù torí di eléyìí à ń fẹ́ kí sáré mùsùlùmí ó jìn à ń sì fẹ́ kọ́ fẹ́ tábà wá gbẹ ní ń pè ń ni o tó kéyàn gangan ni wọ́n ń pè ń sáré tọ́ bákan méjì wà ní ọwọ́ apá ìjókòó ojókòó sí tẹ wá gbé tókè yẹn tẹ wá sí àyè tó kú ojókòó sí tẹ sí sáàrin tókè ń ìta sì nǹkan sáàrin rẹ̀ yọ̀ọ́fẹ́ àbí onífẹ́ náà yàrá tẹ̀kọ́ yàrá sí yọ̀ọ́fẹ́ àbí onífẹ́ aha yàrá tókè ń òun fẹ́ àwọn agbé yàrá kan tí ò tó sí mú tó bá dé pààrọ̀ wọn bá gbẹ sí ilé ẹ̀ ni wọ́n ń pè ní ashok sàárè tá a là sáàrin sàárè tẹ́bá tí wàá gbẹ́tòkè yẹn oríṣi kejì nu nígbà tẹ́ gbẹ́ tán ẹ wá lo agbọ̀n tó jẹ́ agbọ̀n alqibla bí kẹ́ gbẹ́ sàárè báyìí ẹ wá rí i pé ibi ẹgbẹ́ sàárè báyìí ẹ wá rí i pé alqibla ni ibi tó jẹ́ alqibla yẹn ẹ wá pẹ̀kọ̀rọ̀ sàárè yẹn gbàbẹ̀ ẹ wá tún ẹ wọnú. E lágbọn ibi tí alùkébìlà wà ẹ tún wọn á gbé àyè tó kù ògbè àti gbẹ tókè àtàgbọ òkè yẹn láti wá wo agbọn ibi tí alùkébìlà wà àwa gbé ibi tó kù ògbè sagbọn ẹnu lọ́nà tó yẹ pé ní tó bá fẹ́ lọ síbi tó kù wà tó bá fẹ́ lọ rẹ̀ yóò kọ́kọ́ ti kọ́kọ́ wá sí tókè yìí yóò wá tara kòtò tá a gbé yóò wá tibẹ̀ wọnú ibi tó kù lọ sùn èyí tá a gbẹ tá a sẹsẹ tá a sẹsẹ tó a pẹ kọrọ rẹ sínú rẹ sagbọn alikibla yẹn eléyàn ni wọn ń pè ní alahad lọ́la anábì sọ pé alahadu lana wa shakku li ghayrina lahadu ni tiwa àwa mùsùlùmí ṣùgbọ́n shakku èyí tó yẹ kó kàn gbẹ́lẹ̀ lásán wọ́n sì gbẹ́bi tó kú tí ó sùn sí sáàrin rẹ̀ eléyìí jẹ́ tàwọn tí èsè mùsùlùmí eléyìí jẹ́ tàwọn tí èsè mùsùlùmí ṣùgbọ́n láwùjọ tiwa ní ìsìn èyí tá ń gbẹ́ fún gbogbo òkú ṣọ́ọ̀kù ni èyí tá ànábì pé ń ta àwọn míì ni wọ́n ń gbẹ́ fún gbogbo òkú mùsùlùmí láwùjọ tiwa yìí ìdí ni pé wọ́n nílẹ̀ ọ̀yà ilẹ̀ máa yà ètò àbá ṣẹ̀ṣẹ̀ gbẹ́ kan tẹ́ tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ pẹ́ kọ́rọ́ rẹ̀ tẹ́ lọ gbẹ́ ibi tí ó gbé sínú rẹ̀ ìgbé ibi tẹ́ máa ti ń ṣe lẹ́yìn tòkélé wó kó wó tí ìsàlẹ̀ mọ́lẹ̀ ètò àbá sáà rọrùn nígbà àwùjọ tá a wà ti ṣe ní kòkòrò tàbá gbẹ tán tó bá pé láàdù la ṣe ibi tá a gbà gbé òkú wọnú ibi tó wọ̀ nísàlẹ̀ yẹn á fi blọ́ọ̀kù alámà á fi dìbẹ̀ pẹ̀lú ẹ̀rẹ̀ pẹ̀lú àmà á fi dì so tàbá ti ṣe báyẹn A wá ṣẹ̀ṣẹ̀ wá da ìpẹ̀ bò kí láwa wí nígbà tá a máa ń gbókùn sí sáré ṣé kí ó kan wà tá a kè é àwọn àwo lọ́ mọ̀ án gbogbo yẹn náà ló lè wò àsìkò tí a máa ń gbókù sí sáré sọ pé bísímìlá wa ala millati rasulillah bísímìlá wa ala millati rasulillah lọ́ba tán nígbà tẹ́ ń gbé òkú wọnú sáré rẹ̀ nù ẹ fẹ́ gbé ọ̀tún òkú ẹ fi lélẹ̀ ẹ dojú rẹ̀ kọ alqibla ẹ fi nǹkan mú ní agbọ̀n ẹ̀yìn tí òfin ní yí dẹni tó ṣe wípé ó sùn tàkàkà lọ́nà tí òtún fi ní di ẹni tó tún yí ṣubú dojú bolẹ̀ so oorun sàárè nù irú rẹ̀ náà ni kò máa sùn kó tó kú kò gbé ọ̀tún lélẹ̀ kò kọjú sàlùkìbìlà báyìí ńlọkú ọ̀sẹ̀ tọ́. So, á wá gbé sàárè yẹn á kó ìpẹ́ ìpẹ́ rẹ̀ náà ni o á kó lé lórí á kó lé lórí lọ́nà tó pé sàárè yẹn rọra ga díẹ̀ yọ wá dàgẹ́ bí ikí ẹ̀yìn ràkúnmí kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́nà tó ti pé ẹni tó bá ń bọ̀ ó ti mọ̀ pé sàárè lélẹ́yìí wọn ò ní tẹ̀ mọ́lẹ̀ lọ́nà tó ṣe é pé tá a bá tún á rí pẹ̀ àtàrókúta kéékèèké tá a bá fi sí àárẹ̀ pẹ̀ sàárè yẹn tá a wá fomi sí tá a wọ́n mi sí ó dáa púpọ̀ ó wà nù súnà bẹ́ẹ̀ yóò jẹ́ kí ìpẹ̀yìn ó lè pọ̀ kò ní jẹ́ kí àgbàrá òjò tètè kó lórí sàárè òkú yẹn. lélẹ́ jẹ́ bí sàárè bí ó ti ṣe rí kọjọ́ kakọ́lé lórí sàárè o torí ẹ̀ gbogbo ètò ẹ̀ńkọ́ sórí sàárè yìí tẹ́gbẹ́tẹ́ tẹ́ bá rẹ̀ tán ẹ̀ tún wá kọ́lé sí lórí bíi mímbàrà yàrá tá à ń sùn àfi àwo àlẹ́ àwo mọ́sálẹ̀ rẹ̀ tá a bá wá kú wọn àlẹ́ àwo má gbogbo sàárè gbogbo eléyìí ọ̀tọ̀ amẹ́sibẹ́sibẹ́ àpọ̀ yàrá lé kọ̀tọ́ àbí ká rẹ kọ̀tọ́ àbí ká jókòó lórí sàárè kọ̀tọ́ àbí ká kọ̀wé lé ara sàárè kọ̀tọ́ torí gbogbo eléyìí yóò ṣìnà àti ṣẹbọ sọlọ ni yóò sì mú káwọn èèyàn máa kà kún pé bàbá ń wà kankan lọ́dọ̀ Ọlọ́run àbí ká débi sàárè báyìí èèwọ̀ ni ká máa ta àtùpà sí sàárè kẹfà gílóòbù kẹfà sí orí tẹ èèwọ̀ ni tó yà jẹ́ pé lẹ́yìn náà lẹ́sìn kú sí kẹfà gílóòbù síbẹ̀ èèwọ̀ ni èèwọ̀ sí ni ká kọ́ mọ́sálásí lórí àwọn sàárè tí sàárè bá ti síwájú tẹ kọ́ mọ́sálásí lè á wò mọ́sálásí nù tó yà jẹ́ pé mọ́sálásí ló síwájú kẹtù wá sìnkú sínú rẹ̀ ọ̀ràn yẹn ni pé ká wú òkú yẹn gbogbo ohun bá sì kí irú mọ́sálásí kò ní gbà torí di ẹlẹ́yìn èèwọ̀ ni ká kan sàárè lábùkù bí máa da ilẹ̀ lórí sàárè èpo ẹ̀gẹ́ ẹ máa sa lórí sàárè àwọn ewúrẹ́ yín kí wọ́n máa tọ̀ lórí sàárè bàbá yín bàbá nífa wọ́n sì ń tọ̀ lé bàbá lórí èèwọ̀ ni kọjá yìí pé à ń jókòó lórí sàárè ẹ wàá takaka lórí ẹ̀ ebi bàbá mi ló sùn bí a orí kọ́ ọmọ ọbú ni ọ ọwọ́ àjókòó lórí bàbá rẹ̀ torí ẹ̀ kọ̀tọ́ nínú kíkan sàárè lábùkù oníkẹ́sìn bàbá yín sẹ́gbẹ̀ẹ́ gọ́tà tí omi burúkú rúrùn ti ń sàn ẹni bíi táyé kù sínú orí tẹ́ ń bẹ́ ńlẹ̀ bíi táyé kù sínú wọn náà máa fojú wò gbó ni ara bàbá rẹ ó sì jẹ tó pé ìdí ni ọmọ ayọ láìpẹ́ láì jìnnà yìí kó tó yọ̀dí ni ó ti yọ̀dí kọ̀tọ́ kàtẹ́sàárè malẹ̀ o torí ẹ̀ ló sọ pé nínú tí súnà kọ wà tẹ́ bá fẹ́ wọ orí tẹ́ ẹ bọ́ bàtà múlẹ̀ torí hadithu sọ́ọ́hìbì sábìtẹ̀tẹ̀yìn àlẹ́ mi ní bọ́ bàtà múlẹ̀ àyàfi tó bá ṣe yí pé oorun mú oorun ní agbára débi pé ilẹ̀ ń jóyàn ọ wàá sọ ẹsẹ̀ tẹ̀ ọ sọ ilẹ̀ tẹ̀ lọ́nà tó fi ní tẹ sàárè ìmọ̀lẹ̀ pẹ̀lú bàtà rẹ̀ ọwọ́ anú àdìsí Abu Hurayra radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ila an yajlisa ahadukum ala jamratin fatahriqa thiyabahu fatakhlusa ila jildihi khayrun min an yajlisa ala qabr kẹ́nìkan nínú yín kó jókòó lórí ògùn náà kó ògùn náà yìí kó wá jẹ́ wípé ògùn náà yìí ó ju aṣọ rẹ̀ lẹ́yìn tó ju aṣọ rẹ̀ tán ó tún lọ jódi rẹ̀ ó lóore fún ju kó jókòó lórí sàárè lọ ẹnì kí táwọn bá ń pa àlọ́ láwọn agboolé wa gbogbo òkú ní lọ́tún sàárè ní lọ́tún sàárè ní lọ́sì níbo ni wọ́n ti máa jókòó ah jókòó lásán wọ́n tún sùn lé jíjókòó ni wọ́n sọ aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó o jókòó lórí òògùn náà kó o jó aṣọ jódì rẹ̀ ó lóore fún ọ kó o jókòó lórí sàárè lọ ẹnìkan á ní gbàtà tìrí páàsì ṣe ní níìsín báwo la ti fẹ́ sàwọn òkú wa ẹ wú wọn ni kẹ lọ sí wọn sórí tẹ kí gbogbo ilé yín ó firi ẹ̀yin náà lọ́sẹ̀ pẹ́ ńlá làkàlà gbogbo agboolé yà làkàlà lẹ̀ ńlá ẹ mọ̀ pé ìmánì àwọn Yorùbá ni pé òkú máa wá yọ ẹni tí ò tí ì kú lẹ́nu ẹ̀yin náà lẹ́tú gbé wọn sílé ẹ sì máa pé gbogbo àwọn bàbá màmá tó kú tẹ́ ẹ sí ságboolé òun gbogbo wọn lẹ́ ti sọ́dọ̀ sà tẹ́ ẹ lọ bá wọn pé mọ́sùn òkú ọlọ́mọ yín sùn sẹ́mi pé kà nínú ẹtún ní kó kú ọmọ sùn kíkọ́ sànù yín tó kà níyìn nù kí ni assignment tẹ fẹ́ fún tẹ fi ní kọ́ ọmọ sùn tẹnìkan bá jí lọ tọ̀ lóòrùn wọ́n sì máa sasọ atẹ́gùn à ń gbé aṣọ aṣọ funfun ni atẹ́gùn à ń gbé atẹ́gùn ń gbé ẹ sì mọ̀ pé wọ́n máa múná wá lórílẹ̀‐èdè wa wọ́n wá rí pé funfun yẹn fún àwọn ìṣẹ̀lẹ̀ à tó bá túlẹ̀ onímọ̀gbà tó darí bògiri hehe àwọn òkú agbolé yìí yọ̀yàn lẹ́nu torí di eléyìí ẹ̀jẹ̀ akọgbọ́n káyé sìnkúsagbolé. ibi tá a dùn sí nìyí náà tá kí sọlá tó gbọ́. لا إله نعم، إلا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك